وشر الأمور محدثاتها <clears throat> وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى وباتي tí وباتي tọ́ أن ينوض الله سبحانه وتعالى كما ينبغي بجلال وجهه وعظيم سلطانه أجابة التصي ينوض الله سبحانه وتعالى ينجي تبياتي ينبغي àtọrẹ ìrànlọ́wọ́ ọlọ́run bàbá subhanahu wa ta'ala rí gbogbo àwọn alamari wa pátá kí ọlọ́run bàbá subhanahu wa ta'ala kí ó ràn wá lọ́wọ́ lórí bí a ó sì ṣàṣeyọrí lórí àwọn alamari náà eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn tó jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn alámàrí tí ó pàtàkì jù nùsẹ̀mí ayé ọmọ anábì adam àti eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn alámàrí ayé wa náà kọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká ní àṣeyọrí lórí gbogbo àwọn alámàrí yìí pátá bákan náà abẹ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala lórí ìdánilẹ́kọ̀ọ́ ilé tọ́tẹ̀ máa wáyé sí etígbọ̀ ẹni kọ̀ọ̀kan wá yìí kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká ní àṣeyọrí lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí náà kọ́lọ́run Allah subhanahu wa ta'ala kó ràn wá lọ́wọ́ níbi sísọ àti níbi gbígbọ́ kọ́lọ́run Allah subhanahu wa ta'ala kó sọ wá kúrò níbi àsìsọ àforíjì ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala lórí àwọn ẹ̀ṣẹ̀ wa ma zahara minha wa ma batan eléyìí tó hàn bẹ́ẹ̀ àti eléyìí tó pamọ́ ma taqaddama minha wa ma ta'akhkhar àwọn eléyìí tó ti pẹ́ eléyìí tàti ti síwájú àti eléyìí tí a ṣe kí ọlọ́wọ́ bá Allah subhanahu wa kí ó forí ẹ̀jẹ̀ wa ma kabura minha wa ma qalla àwọn ilé tó tóbi nínú ẹ̀ àti àwọn ilé tí ó kéré kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kó forí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ìjọ wọn lápapọ̀ àtọ̀rọ̀ fún ìdáàbòbò ọlọ́wọ̀bà Allah subhanahu wa ta'ala kúrò níbi aburú ẹ̀mí wa àti àìdá iṣẹ́ ọwọ́ wa ọlọ́run dáàbòbò wa bẹ́ẹ̀ dájúdájú gbogbo ẹnikẹ́ni tí ó bá mẹ́nà ọlọ́wọ̀bà Allah subhanahu wa ta'ala ni ẹni tó ṣe àmọ̀nà irú ẹrú bẹ́ẹ̀ gbogbo ẹni yòówù tó bá dẹ̀ sí náà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bá sí lọ́nà kò sẹ́ni náà lẹ́yìn ọlọ́run ọba tó lè fọ̀nà má àjẹ́rìí sí ìjọkan ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala láì lórogún láì láfijọ́ àti jẹ́rìí sí ìdíjì sí ọlọ́run ọba nabi sallallahu alayhi wa alihi wa <clears throat> àti ìjẹ́rù ọlọ́run báyìí àwọn atọ́rọ̀ àlékún kí ọlọ́run bá ní ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo ìkọ̀kan wa náà tí a ń tẹ̀lé lára anábì sallallahu alayhi wa alihi wa sallam títí dẹjọ́ gbèrà kẹyàmà àmọ́ kí ẹ̀yin olùgbọ́ kí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kọ́mọ̀tì ká pàdánù àwọn ẹ̀san olówó iyebíye kí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala sàdéhùn fáwọn tí wọ́n bá ń ṣerú àwọn iṣẹ́ wọ̀nyí mo bẹ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó fún wa ní okun àtagbára àti dídìde egun sí ìjọsìn fún ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala eléyìí tí a wà yìí oṣù rọmọbọ́ọ̀nù ọdún fourteen forty one lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa alihi wa sallam láti ìlú maka alápàlẹ́ lọ sí ìlú madina eléyìí tí ó yẹ ká fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa lónìí òun náà ni ìtẹ̀síwájú lórí ìtumọ̀ suratul baqara eléyìí tá ń bá lọ tafsiru suratul baqara eléyìí lónìí ṣùgbọ́n mo fẹ́ tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ ẹ̀yin olùgbọ́ mi alápọ̀lé akramakumullah kọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kọ́ sí àlékún àpọ́lé yín fẹ́ tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ yín láti yanjú àlámàríkà tí ó ṣe kókó eléyìí tí ó jẹ́ ojúṣe wa láwùjọ ẹgbẹ́ bíi mùsùlùmí kí a kópa nígbà tí irú àwọn nǹkan báyìí tó bá ń kọjá láwùjọ wa àti pé nínú nǹkan tí àwọn ẹlẹ́kọ̀ọ́ fi yé wa ta a sàǹfààní lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ òun náà ni pé la yajuzu ta'khirul bayan an waqtil hajja òtọ́ ká lọ́ àlàyé lára nígbà tí àwọn èèyàn ní bùkátà sí kásìkò rẹ̀ fi jáde eléyìí báyìí nínú àwọn kan tí ó tọ́ ni torí ẹ̀ ló fi jẹ́ sí pé àlàyé kan ń bẹ tí ó pàtàkì tó ṣe kókó tá a gbọ́dọ̀ ta ìmọ́lẹ̀ sí lórí alámọ̀rí kan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí alámọ̀rí náà ni nǹkan kan tí professor Y.A. Quadri tí wọ́n jẹ́ professor ní Islamic study ní University of Ilorin tí wọ́n kọ nípa al-Mamlakatu al-Arabiyyatu Saudiya Kingdom of Saudi Arabia ní ọjọ́ Friday tí sí ọjọ́ kẹjọ oṣù ọ̀lọ́gbọ́n ilé tó ṣe déédéé ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù May ọdún 2020 tí a wáyé mo láǹfààní àti oyé ọ̀rọ̀ náà ní ọjọ́ sunday tí í ṣe ọjọ́ kẹwàá oṣù ramadan nígbà tí mo rí ọ̀rọ̀ náà tí mo dẹ̀ ká mo rí wípé àwọn ọ̀rọ̀ yìí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrújú eléyìí tí professor wa ìkọdìrì tí wọ́n tọ́jú pamọ́ sínú ọ̀rọ̀ náà ó sì kún fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfẹ̀sùnkanni tí ò fẹsẹ̀ múlẹ̀ àti àwọn ìwádìí eléyìí tí kò kún tó tí kò dẹ̀ múnádóko eléyìí tí gẹ́sì kí wọ́n fi pè lo àwọn nǹkan tí ó wà nínú àwọn ẹ̀sùn wọn tí wọ́n fi kan al-mamlakatu al-arabiyyatu as-saudiyya harasaha Allahu subhanahu wa ta'ala min kaydi al-ka'idin kọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó bá wa sọ ìlú yìí kúrò níbi ète àwọn tí wọ́n ń dá ìpè láti fi ìlú náà ṣubú abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kí ó bá wa ṣe àlékún ìdúróṣinṣin ìlú náà ala sunnati wa tawhid wa nashrihima lórí sunna àti tawhid àti fífọ́n nǹkan méjèèjì ká abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ayusabbitaha ala al-hukmi bi shari'atihi wa tahkimiha kọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kọ́bá wa ti ìlú yìí kọ́bá wa ti rẹ̀lẹ̀ ṣinṣin lórí ìṣèdájọ́ pẹ̀lú òfin ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala lórí lílo òfin ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala láti máa fi ṣe ìdájọ́ lé àwọn ẹ̀dá ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala lórí dídúró ti òfin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala innahu sami'un qaribun mujibu du'a dájúdájú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba tí máa ń gbọ́ ìpèpè ẹni tó ń pè ní ọba tó súnmọ́ wa ju ká sọ ọ̀rọ̀ wa ní ọlọ́run wa ta'ala ṣe ó súnmọ́ wa ju ká sọ ọ̀rọ̀ wa lọ ọlọ́run bá yọba tí ó dẹ̀ máa ń jẹ́ pé lágbàáyé ọlájọ́kọ̀ sọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ilé tó jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó jẹ́ kókó tí mo fẹ́ jẹ́ kí á mọ̀ síwájú kí n tó bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn àlàyé ilé tí àwòrán rọ̀ kúrò nínú ẹ̀ níbi àwọn nǹkan tí Professor Y.A. Qadri kọ yìí síwájú kí tó máa ṣàwọn àlàyé yẹn ní tọ́kọ́ pàtàkì ni pé ọ̀ràn yẹn ní fún wa kí a máa tẹ̀lé àwọn nǹkan tí ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala tó fi mọ̀ wá nímọ̀ eléyìí tí ó fi ránṣẹ́ sí anabi sallallahu alayhi wa alihi wa sallam láti ojú ọ̀nà jibril alayhi salatu salam àti eléyìí tí ó fi sí anabi sallallahu alayhi wa salatu salam ọ̀ràn yẹn ní ká máa tẹ̀lé gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tá nàbí sallallahu alayhi wa sallam fi wá sí wá láǹfààní tí ọlọ́run bá lọ́sùn fún àràtà láti fi mà wá tó sì jọ́ra ẹ̀rí wa lórí kálò tó sì ṣe déédéé ìdánilẹ́kọ̀ọ́ tí ó fẹ́ wáyé yìí òun náà ni hadithu ti Abu Sa'id al-Khudri radiyallahu anhu tó gba alátọ́nà nàbí sallallahu alayhi wa wa sallam alimam Muslim rahimahullahu ta'ala wọn ṣe wá láǹfààní pẹ̀lú gbígbé hadith náà jáde nù sahihu wọn wọ́n ti wà nínú àwọn tó fún ìmọ̀ náà káàkiri kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó má dùn wọn ní ẹ̀san rẹ̀ ní ọjọ́ gbé al-qiyama anábì ní man ra'a minkum munkara anábì ní gbogbo ẹni yòówù nínú yín tó bá rí aburú man ra'a minkum munkara gbogbo ẹni náà ọkùnrin ló jẹ́ ni tó bá rí aburú nù yín fáliyọ̀ yìí rùn bí yẹ́dì táàjẹ̀ fún ẹni bẹ́ẹ̀ ní kápá láti lo ọwọ́ láti yí aburú yẹn padà àfún lágbára kó lè fi ọwọ́ yí aburú yẹn padà kó yí aburú yẹn padà pẹ̀lú ọwọ́ ẹ̀ eléyìí jẹ́ àṣẹ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi ìyẹn ni pé gbogbo àwọn tá ní kápá lé lórí tá lágbára lé lórí láti fi ọwọ́ yí aburú tí wọ́n bá ń ṣe láwùjọ ọ̀ràn yẹn ní ká fi ọwọ́ yí aburú yẹn padà eléyìí ọlọ́run bá àlè kẹrẹ́lá òun ló lábọ̀ wá lọ́rùn gẹ́gẹ́ bí ọ̀ràn yà tó júṣe wa tọ́nà ọba àlejò lábọ̀ àbèrè lọ́wọ́ wa gbogbo wa ta jálágbára arábìnrin wa ilẹ̀ mi ẹ̀ arábìnrin tí yóò bá wá lágbára yẹn àìkò nílè lágbára yẹn ni ó mú yàn bọ́ sí ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì tí anábì sallallahu alaihi wasallam tí ó fẹ́ sọ yìí àìlágbára yẹn arábìnrin tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí yín fábílì sáàlì ìgbà yẹn ló kú fi àwọn kó fi yí àbúrú yẹn padà èèyàn ní ti torí pé kò lágbára àti lo ọwọ́ kì í sa lágbára kọ́ wa mọ́ ìyí aburú padà tó bá jẹ́ pípọ́ lágbára ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ìgbà yẹn kó bọ́ sí ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì fábílì sáàlì kó fi àwọn rẹ̀ tó fi yí aburú yẹn padà ọ̀ràn yẹn lè jẹ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá lágbára láti ṣe wá sí gbogbo ẹnikẹ́ni tó bá lágbára láti sọ̀rọ̀ tọrọ yóò nípa kàtí kejì lórí aburú tí bá ń kọjá láwùjọ kó sọ̀rọ̀ nípa aburú yẹn kó sàlàyé ẹ̀ wà wa mọ̀ bí ìwọ̀nba tó wá lágbára ẹlẹ́ẹ̀kejì náà ìgbà anabi ní fàdí pálíbì kó fi ọkàn kọ aburú yẹn kí àwọn èèyàn mọ̀ pé ẹ̀mí rẹ̀ kọ aburú yẹn pẹ̀lú pé yóò máa gúnrí kú bẹ́ẹ̀ yóò sì máa hàn nínú ojú ẹ̀ pé ẹ̀mí rẹ̀ ò yọnu sí nǹkan tí wọ́n ṣe ẹ̀kọ́ kan lágbára ọwọ́ àti ẹnu ni. anabi ní zalika ad'afu al-iman anabi ní nípele ẹlẹ́kẹta tá a wí òun ló fi ń lẹ jùnú gbàgbọ́ Allahu akbar eré tí hadith yìí fi ń gbé wa tó dẹ̀ fẹ́ràn rẹ̀ ni pé ajẹ́sí pé ká kọ ìbàjẹ́ inkarul munkar minal iman Allahu ikọ́ ìbàjẹ́ nínú ìgbàgbọ́ ló wà á kọ́ pẹ̀lú ọwọ́ á kọ́ pẹ̀lú ẹnu á kọ́ pẹ̀lú ọkàn ẹ̀rí àwọn màrọ́tìbù mẹ́tẹ̀ẹ̀ta ilé ìfijẹ́ pé tá a bá tún ní ká kéwú jìnlẹ̀ lọ sínú àjẹsí pé ìmánu qawlun wa amalun wa i'tiqadun Allahu akbar tá bá tún ní ká wọnú ìjìnlẹ̀ kéwú eléyìí tí Ahlus Sunnah wal Jama'ah àtọ́mọ́ ń gbé jáde ìgbàgbọ́ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ìgbàgbọ́ ní ṣe pẹ̀lú iṣẹ́ oríkèéríkè ara ó sì ní ṣe pẹ̀lú àdìsọ́kànnù ọkàn ẹ wo ọwọ́ káfí kọ̀bàjẹ́ lára ìgbàgbọ́ ló wà iṣẹ́ oríkèéríkè ara nìyẹn ẹnu káfí kọ̀bàjẹ́ lára ìgbàgbọ́ ló wà iṣẹ́ ẹnu nìyẹn ọkàn káfí kọ̀bàjẹ́ inú ìgbàgbọ́ ló wà iṣẹ́ ọkàn nìyẹn náà eléyìí báyìí ló ń jẹ́ kó yé wa wípé gbogbo àtúgbà tí èèyàn bá ti rí aburú láwùjọ làbúdà من أن ينكره وأن يبادر إلى إنكار المنكر téèyàn bá rí bàjẹ́ tó ń ṣẹlẹ̀ láwùjọ ọ̀ràn yẹn ni kéèyàn takò bàjẹ́ yẹn <clears throat> ọ̀ràn yẹn ni ká yára ká jáfáfá lọ síbi ìmọ̀ gbogbo ti bàjẹ́ eléyìí báyìí òun ni nǹkan tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ṣe lọ́wọ́ yẹn lórí pẹ̀lú àwọn nùsùs tó pọ̀ lálùkùránì Karim eléyìí ni kata nabi sallallahu alaihi wa sallam tó ṣe lọ́rọ̀ yẹn léwa lórí pẹ̀lú àwọn nusus tó pọ̀ nù hadith nabi sallallahu alaihi wa sallam tó lè jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí ọjọ́ àǹfààní alákọ̀ọ́kọ́ kọ́ fẹ́ ṣe wá lórí pé tá a bá ti rírò àwọn nǹkan yìí láwùjọ ẹ má jẹ́ máa dákẹ́ ọlọ́run bá Allah ṣe ń torí pé àwọn wá ojú rí àwọn èèyàn àbáwọn wá ń fa ní ayé kan láti wò pé à ah, irú àwọn nǹkan yìí àdàkẹ́ ẹlòmíì rí àwọn nǹkan yìí ọlọ́run bá lè jẹ́ láti fún ní agbára láwùjọ láti là pa dáadáa tó yẹ sí pé ọ̀rọ̀ tí irú àwọn yìí bá sọ bí ó ṣe lapa lára àwọn èèyàn tó àti bí ó ṣe rìn tó àti báwọn yóò ṣe pàtàkì ọ̀rọ̀ yẹn tó ọlọ́run nìkan ló máa bí nǹkan yẹn ó ṣe ọlọ́run nìkan ló máa ojú wọn nǹkan yẹn irú àwọn báyìí ó ṣeé ṣe kẹlòmí irú àwọn ọ̀rẹ́ là nínú wọn ká dákẹ́ lórí aburú tó ń kọjá yìí so ṣùgbọ́n tó bá yẹ pé ìwọ tó ń kálukú wa ni ni ẹnìkan bá ń fàyà báyìí tó bá jẹ́ sí pé ọgbà ẹnìkọ̀ọ̀kan wa lẹ́nìkan bá ń fàyà báyìí gbogbo apáta á tara á fi tara hàn á fẹ́ fọ́ àwa mọ́ ṣùgbọ́n tí ọlọ́run bá lọ́sọ̀ fáwọn ọ̀tá lẹ́ni ẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala làwọn kan ń fàyà tí àfihàn yìí tó ilé yóò da àkíyèsí lásán nìyẹn mi ní pẹ́ lórí ẹ̀. náà ọ̀rọ̀ tí mo fẹ́ fi ṣe wá láǹfààní gangan òní mo sọ wípé ọ̀rọ̀ yẹn ẹni tó kọ́ òun náà ni professor Y.A. Quadri tí wọ́n jẹ́ professor ní University of Ilorin ní ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ abala ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ Islamic study. náà ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ náà fún wa kí n wá sí àwọn àlàyé eléyìí tí a ní bùkátà sí tó jọ ọ̀ràn yàn láti mọ̀ nípa nǹkan tí pòfẹ́sọ̀ yìí tí wọ́n kọ pòfẹ́sọ̀ wáyé ìkọdìrì tí wọ́n kọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mọ̀sáàkì ní tí jọ màyà wa nínú mùsùlùmí tábàárí wọ àwọn nǹkan yìí wọ́n lè gbà tàn jẹ pẹ̀lú ẹ̀ àwọn nǹkan yìí sì lè da ìpìnlẹ̀ wọn tí ó lálàáfíà ó lè dàrú ó sì lè fà á kí wọ́n ní ìkórira sí ìlú tí wọ́n gbọ́dọ̀ fi ìfẹ́ bá lò ó lè fà á kí wọ́n ní ìkórira sí ìlú yẹn ó lè fà wá ó lè bí wá. ó lè fà á kí wọ́n tàtàrà ìlú yìí àtàwọn ọmọ ìyá wọn tí wọ́n jẹ́ aláṣẹ inú ìlú yìí àtàwọn ọmọ ìyá wọn tí wọ́n jẹ́ adájọ́ tí ọlọ́run bàdékẹ́lá ti gbé ìlú yìí dúró àtàwọn ọmọ ìyá wọn tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n ń darí àlámọ̀rí ẹ̀sìn nínú ìlú yìí àti àwọn ọmọ ìyá wọn tí wọ́n jẹ́ ọmọ ìlú lákẹ́kọ̀ọ́ àti ọmọ ìlú kí èsì e akẹ́kọ̀ọ́ náà tí wọ́n jẹ́ àwọn ọmọ ìlú lápapọ̀ ó lè fa kí wọ́n máa ní ìbínú wọn lọ́kàn lórí àwọn ẹ̀sùn eléyìí tí ò fi ìdí múlẹ̀ pẹ̀lú mọ̀ eléyìí tí ò fi ìdí múlẹ̀ pẹ̀lú ìwádìí tí ó jẹ́ ìwádìí jẹ̀lẹ̀ eléyìí tí Professor Y.A. Quadri tí wọ́n ti pè lo ọ̀rọ̀ tí wọ́n kọ tí wọ́n dẹ̀ fọ́n káàkiri àwùjọ yìí èdè tó wá ba nínú jẹ́ jù ní pé ọ̀rọ̀ yìí nígbà tí mo rí i n tó bà nínú jẹ́ jù ní pé ọ̀rọ̀ yìí ti fọ́n káàkiri láàrin àwọn èèyàn kódà gan àwọn tó jẹ́ sí pé wọ́n ní dẹ̀fí wọ́n ní èròǹgbà aburú tí wọ́n tọ́jú sínú ọkàn wọn wọ́n ti ń fọ́ ọ̀rọ̀ yìí káàkiri gẹ́gẹ́ bí ìmọ̀fisẹ̀rí lórí ìpèpè wọn àwọn tó yẹ pé ìpèpè wọn ń tọ́ fojú ẹ̀sùn òun náà ní báwo náà ti fẹ́ da ojú ìjọba bolẹ̀ báwo náà ti fẹ́ gbàjọba tó yí bá ti sìn yìí lẹ́ni tí ń ta àwọn èèyàn pé àwọn fẹ́ lo ìjọba ṣẹ̀ríà lórí àwọn èèyàn eléyìí tó yẹ sí pé a ti rí àwọn ìjọba kan tí wọ́n rápálá gbà yìí tó yìí jẹ́ pé ńgbà tán gba àwọn ìjọba yìí dípò kí wọ́n fi òfin ṣẹ̀ríà lọ́lẹ̀ ní tí wọ́n fi ń dáwọn èèyàn lójú ni pé àwọn ọ̀wá láti lo ṣẹ̀ríà kankan democracy náà làwọn gbé wá òun náà làwọn sì ní gbàgbọ́ nù ẹ̀ ẹgẹ́ bíi Morsi nígbà o ó láǹfààní ìjẹ́ olórí nílẹ̀ Egypt nǹkan tó fi rán ilẹ̀ tí àwọn media outlet ti gbé sáàdẹ̀ gbọ́ báyìí pẹ̀lú etí wa látẹnu rẹ̀ tí kò ń ṣe pé bóyá alàgàtà kan bẹ láàrin wa níbi ìgbé ọ̀rọ̀ yẹn wá fún wa tó pa gbọ́ direct ni pé democracy náà ni òun gbé dání tó ń fẹ́ lò òun ò lo ṣẹ̀ríà kankan àti gbogbo bí tí irú àwọn ẹ̀dá báyìí ti lágbára àwọn àdìsíwánù mùsùlùmù tó yé àwọn tí wọ́n ti ń fọ́ ọ̀rọ̀ ní káàkiri gan kódà mo rí odidi ọmọ ẹ̀yà tó yẹ sí pé wọ́n fi ọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí mi láti ìlú èkó wípé kí a yànnàná àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ náà ibi tí ọ̀rọ̀ yẹn ibi tí wọ́n ti fi ń dá wàhálà lẹ́dí láwùjọ àwọn mùsùlùmí kí lọ́rọ̀ náà professor Y.A. Qadri wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn pẹ̀lú salam wọ́n sọmaráìzì sálámà àtẹ̀sílìm pẹ̀lú gbólóhùn salam ìyẹn kan mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n ní Saudi Arabia is destroying the Sharia ní tí wọ́n fi ṣe àkọlé ọ̀rọ̀ yẹn nìyẹn Saudi Arabia is destroying the Sharia wọ́n ní often we hear of non-Muslims casting aspersions on Islam or speaking ill of On making blasphemy against the religion and against the religion and its noble prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. But today, a country that is globally recognized as the as the home of Islam and champion of its values and culture is now demolishing its sacredness. What an irony! Last week, Saudi Arabia, as reported by many world media outlets, including Middle, in, including Middle East Eye, The Guardian, Al Jazeera, BBC, Telegraph, and New York Times abolished flogging as a legal punishment in response to criticism in response to criticism of its use of corporal punishment. The Saudi Supreme Court said the Saudi Supreme Court said that it was a reform that aims to bring the kingdom into line with international human rights norms against corporal punishment. Abolition flogging as a form of punishment is a flagrant disobedience to Allah's prescriptions in the Quran, such as in 24-2. in the Quran 24, chapter 2, yẹni and verse 2, yẹni pé Surah to know verse 2, which stipulates 100 lashes for committing fornication and 80 lashes as in 24-4, yẹni verse Surah to know chapter 24, verse 2, Quran chapter 24, verse 2 as the punishment for qadh, that is slander, defamation, or accusation without proof. Same for the business accusation of a woman of committing an immorality. On the other hand, 434, Yanipe Quran 4, verse 34, Surah Nisa and the first here, prescribed flogging as ta'zir against ill-mannered rebellious wife without stating the number of lashes. Flogging as a form of of, as a form of punishment cannot be substituted or changed or amended or modified by any Muslim, no matter how highly praised he may be. Any Muslim who, who does that has become a kafir. Quran 5 verse 44. Yenge Surah Al-Ma'idah verse 44. A wrongdoer, zalim, Quran 5 verse 45. And a fasik, Quran 5 verse 49. Saudi Arabia ordered. Allah's prescription to please our master, America, and Western world, who are displeased with Saudi inflicting 1,000 lashes, of, of, 1,000 lashes on offenders. Saudi attracted adverse criticism against herself by the award of 1,000 lashes. In 2015, blogger Raif Badawi, Raif Badawi was sentenced to 10 years imprisonment and 1,000 lashes on charges of insulting Islam and cybercrime. And cybercrime. What is the basis of that in human treatment? Question mark. Definitely not the Quran, not the Sunnah, but an arbitrary punishment inflicted against the directives of Rasulullah sallam, who describes those who exceed the limit of hard punishment, who describes those who exceed the limits of hard punishment in a non-hard offense as transgressors, mu'tadun, al-hadith narrated by Abu Haq and related by al-Bayhaqi. A ah, jẹ́ kí n sáré yẹjú hadith tí Professor Y.A. Kọ̀dìrìmọ́wá tí mo kà yìí, kí wá tẹ̀síwájú lórí àwọn in tí mo ń kà lọ, kí tó sàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ hadith yìí professeur, wa ekọdù wọn mú wá láti fi sẹ̀rí láti pe àwọn Saudi Arabia ni olùtayọ àlà lórí bí wọ́n ṣe na Raif al-Badawi bí Badawi machine, ṣe na ní ẹgbà 1000 lórí ẹ̀sùn méjì tán kà sí lọ́rùn ẹ̀sùn alákọ̀ọ́kọ́ kò ní wípé ó ń bẹnu àtẹ́lu Islam ó ń bú Islam ó ń fẹnu sọ islam ó ń fẹnu gún islam ẹlẹ́ẹ̀kejì ó ní pé ó ń ṣe àwọn ìwà ọ̀daràn kan tó ní ṣe pẹ̀lú internet so ẹ̀sùn méjèèjì náà fi kàn so wọ́n wá fún ní ẹ̀wọ̀n ọdún mẹ́wàá wọ́n dẹ̀ fún ní ẹgbàá one thousand lórí ẹ̀sùn yìí so ẹgbàá one thousand tí wọ́n fún yìí òun ni professor wa'il Qadri ni wọ́n ń pe àwọn ìjọba Saudi ní olùtayọ̀ àlàsí wọ́n á lẹ́rìí àwọn òun ni wípé Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ẹni yòówù tó bá fi lè kọjá ìjìyà hádù lórí àwọn ẹ̀ṣẹ̀ tí ò kí ń ṣe hádù tó bá fi lè fìyà jẹyàn kọjá ìyà tí hádù gbé kalẹ̀ eléyìí tó pọ̀ jù tí hádù gbé kalẹ̀ ẹni ìyá bá fi lè fi ìyà jẹyàn tó bá tayọ ìjìyà yẹn lórí àwọn ẹ̀ṣẹ̀ tí ò sí hádù ìyẹn fìyà jẹyàn lé lórí irú ìyà yẹn irú ẹni báyìí olùtayọ ara ni so wọ́n ní hadith yẹn onídẹ̀lílù àwọn àlàyé ni pé ṣẹ́rí hadith tí professor y.a. Qadri tí wọ́n kó ti hadithun da'if hadith tí ò lálàáfíà ni tó pé hadithun mursal ni mursal ni hadith yẹn ilé tí gbogbo àwọn tó bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tí kò ní pamọ́ sí wọn ni pé tá a bá ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ hadith hadith tí wọ́n bá pè ní hadithun mursal nínú àwọn ìran hadith da'if ló wà kí ló dẹ̀ fà kí ni irsalu hadith kí ni irsalu ẹ̀ alimamu Bayhaqi ni wọ́n gba hadith yìí wá nínú as-Sunan al-Kubra ni wọ́n ti gbé jáde tẹ́báwá ló hadith yẹn ìgbà tí ìsinádùn ẹ̀ ń bọ̀ ìsinádùn hadith yẹn ó parí sọ́dọ̀ abdulhaq àní abdulhaq tánú pè ní abdulhaq abdulhaq ìkànnà àwọn tàbírí ni ẹni tí ó sẹ̀mí ẹni tí ó lògbèsè ayé lẹ́yìn tánàbí sallallahu alaihi wasallam tó kú tó jẹ́ pé àwọn sọ̀hábà ló ń bá ọba nàbí sallallahu alaihi wasallam òun lẹ́ni tán pè ní tàbírí so ìkan nínú wọn ni abdulhaq abdulhaq yìí ló wá sọ pé alẹ́ abdulhaq qala qala rasulullah sallallahu alaihi wasallam abdulhaq ló sọ yí pé ànábì sọ yí pé so ó yẹ kí abdulhaq mú sọ̀hábì tó gba hadithi wá látọ̀dọ̀ rẹ̀ so Dhahhak kò lè report ànábì direct àfi kó report ẹnìkan nínú àwọn tó bá ànábì láyé tó ń gba ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ rẹ̀ ẹni yẹn ni wà report ànábì sallallahu alaihi wasallam fún wa ẹni yìí ni Dhahhak jákù tó yẹ kó jẹ́ alàjàtà láàrin wọn àtànábì sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ sọ̀hábì òun ni Dhahhak jákù irú ẹ̀ bá ti tẹ̀lẹ̀ ìrìtàmì ti tẹ̀lẹ̀ nù hadithi nìyẹn ìdánpè ni mursal nìyẹn so Dhahhak sọ pé qala Rasulullahi sallallahu alaihi wasallam kó من بلغ haddan في غير haddin fahuwa من al-mu'tadin ẹni tó bá náyàn ní ẹni tó bá fìyà jẹyàn ní dèdè ìyà tí haddu gbé kalẹ̀ lórí ìyà tí kìí ṣe ìyà haddu ó fi ìyà tó tó ìyà haddu jẹyàn lórí ìyà tí ṣe ìyà haddu irú ẹni bẹ́ẹ̀ náà àwọn olùtayọ̀ àlá ni so hadithu yìí hadithu lálàáfíà rẹ̀ tòun ni professor y a kọlu ìdẹ́gbára lé tí wọ́n fi pe ìjọba saudi ní olùtayọ̀ àlá lórí bí wọ́n ṣe na ọ̀rọ̀ badawi bọ̀ wá ni now Saudi Arabia could have simply reduced the one thousand lashes to hundred and hide behind this hadith while assuring a masters that she has no power to change or act contrary to the Sunnah Quran fifty nine verse seven or change anything in the Quran Quran Quran ten verse fifteen And chapter verse fifteen Saudi Arabia should always remember that she has no other one, to, she has no one to fear except Allah, and no one to please but Him. Or 9 verse 13. As Saudi Arabia forgotten, the Prophet directed that there is no obedience to the Creator in, this in disobedience to the Creator. At The king of Saudi Arabia and his crown prince, Mohammed bin Salman, are destroying Islam. They believe it is the only way to accomplish to accomplish their Vision 2030 program, which aims at diversifying, at diversifying the, country's, the country's economy through investment in non-oil sectors, including charities, including tourism. The Crown Prince pledged to modernize the economy and the society. He reiterated that he would return Saudi Arabia to moderate Islam. He asked for global support to transform the supposedly strictly Sharia compliant state. He also boasted, saying, we are simply reverting to what we followed, a moderate Islam open to all, to all the world and, and religions. Muhammad bin Salman is destroying the hard-earned legacy of his forefathers who labored, struggled, and fought gallantly for the establishment of an Islamic state from, from 1744 to 1932, when the present-day Kingdom of Saudi Arabia was, was proclaimed. It was not by accident. It became the reality due to the ceaseless effort and dogged determination of, of that great Muslim reformer, Mujaddid Sheikh Muhammad Ibn Abdul Wahab, died 1792. What denotes he died Peludi, who resolved to, er to eradicate all innovations and deviations that, are, that had crept into the practice of Islam, particularly in Arabia and the, and the Muslim world in general. The great Islamic scholars sought and secured the support of Muhammad ibn Sa'ud died 1765, not denoted that he did? who was then the ruler of Najd in Arabia. The duo of Muhammad, uh, Muhammad ibn Abdul Wahab and Muhammad ibn Sa'ud went to war and conquered various tribes, sheikdoms, cities, states, emirates, and kingdoms of most of the Arabian Peninsula and formed an Islamic state that called for renewal of Muslim spirit and the return of, and, and the return to pristine Islam, they achieved all that. Now alájẹ́ kí n dúró síbi kẹrin adárin dúró díẹ̀ síbi báyìí láti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo ti kà fún wa. Torí pé àwọn ọ̀rọ̀ sì kù lẹ́yìn láwọn ẹ̀sùn tí Professor Y.A. Quadri tó kan Saudi Arabia. Náà níbi tí mo dárin dúró sí yìí, ẹ jẹ́ kí n ṣàlàyé àwọn ọ̀rọ̀ tí ó pàtàkì àti àwọn ìrújú tí Professor Y.A. Quadri tí wọ́n ti tọ́jú sínú àwọn ọ̀rọ̀ yìí naam àti àwọn ìwádìí tí ò múnádóko tí ó ṣe ìwádìí ìjìnlẹ̀ eléyìí tí wọ́n fi ṣe ẹ̀rí nínú ọ̀rọ̀ tí mo kà yìí naam síwájú yẹn nínú àwọn nǹkan tí mo fura wípé ṣètọ́ ni mo ń gbàbẹ̀ wọlé sára àwọn èèyàn tí kò kí ń jẹ́ kí òdodo tó yẹ kó lapa kó lapa lára wọn nígbà tí àwọn òdodo yẹn bá ń kọjá òun ni wípé ṣètọ́ ni mo ń gbé sẹ́yìn àwọn èèyàn gẹ́gẹ́ bí impression tó fi máa gbọ́rọ̀ oríṣiríṣi àwọn nǹkan eléyìí báyìí ló dé kí n wò pé làbúdà àyà àlàmà kúlù kọ́ọ̀sìn wà wà kúlù zaydin wà amrin أن دفاعي عن المملكة العربية السعودية ليس دفاعا وطنيا لأنني لست بوجهي من الوجوء سعوديا وهذا معلوم وليس مبنيا على فائدة من الفوائد الدنيوية وإنما هو دفاع ديني وبس لأنني رأيته واجبا علي دينيا أن أنصر التوحيد وحماة التوحيد وأن أنصر السنة وحماتها وأن أنصر الشريعة وحماتها èyí tí mo ń sàlàyé òun ni wípé nínú àwọn nǹkan tí ṣèpọ́ọ̀nù máa ń gbé sí àwọn ẹlẹ́mì ní impression tó máa fi ń gbọ́rọ̀ mo ń láti yanjú àwọn nǹkan yìí kí ọ̀rọ̀ yìí lè ní ìtumọ̀ tó dáa kó dẹ̀ lè lápá tó dáa létí ẹ̀yin olùgbọ́ mi òun ni pé nígbà tí èèyàn bá ń dìfẹ́ǹdì nǹkan kan bóyá ìlú kan bóyá èèyàn kan ṣèpọ́ọ̀nù máa gbé sí èèyàn lẹ́nu nígbà míì pé ẹ̀ nítorí pé jẹ́lu rẹ̀ ni lójú kọ́ máa dìfẹ́ǹdì nǹkan yẹn kò sí bódodo sí lè hàn tó kò sí bí yẹn ti lè kẹ́rì wá tó ọkàn yẹn yóò fi máa gbọ́ nǹkan yẹn pé ẹ̀ sínú ọba sọ tẹ́lẹ̀ ṣèbí lu wọn ni lójú kọ́ máa dìfẹ́ǹdì alhamdulillah wípé ó yí ní tó yé gbogbo wa tí ò sì sí yẹn bẹ́ẹ̀ ni pé mi ò fi ń sọ ọmọ sáúdí mi ò fi ọ̀nà kankan jọ ọmọ sáúdí táàbà pé nítorí pé jẹ́ lu wọn ló ṣe ń dìfẹ́ǹdì lu wọn kò so eléyìí ní ojú kó yọ defense tí mo fẹ́ ṣe fún Saudi defense tí a mọ́ lórí ìdìfẹ́ǹdì ìlú kí n ṣe lù ní. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìfẹ́ tí paul máa ń gbé wá tó ti máa ń da òdodo nù tó dẹ̀ máa ń sọ òdodo di òtún bá ń tẹ́ lẹ́mìíyàn òní tọ́lọ́ máa gbé sí yẹn lẹ́mìí pé ẹ nítorí àǹfààní tí oúnjẹ níbi nǹkan yìí ni ibi iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe ẹ́ owó tó ń san fún iṣẹ́ rẹ̀ ló ń ṣe yẹn alhamdulillah nǹkan yìí kò rí bẹ́ẹ̀ sísàkánì mi so mi ò defend Saudi Arabia nítorí àǹfààní kan nínú àwọn àǹfààní ayé torí pé ọlọ́run ká dára pé kí nǹkan ẹ̀jọ̀ pa wá papọ̀ so mi máa ní wà má scanning wá wá wá bóyá lówó ni àbí nílé ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sábà wípé nítorí àǹfààní Saudi Arabia tí mo ń jẹ nítorí ẹ̀ náà mo ṣe ń defend Saudi Arabia pé bó ni òṣèré máa defend àwọn tí wọ́n fún ní jẹmọ tán fún ní mímu tán fún ní létí ń gbé tán fún ní kíní tán fún ní kíní alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ pé irú nǹkan báyìí ò àjọ nírú àjọṣepọ̀ yẹn ìtọ́pẹ̀mí àti sáwọ́dé pọ̀ àjọṣepọ̀ sunna àjọṣepọ̀ dáwà sàlàfíà àjọṣepọ̀ tawhid àjọṣepọ̀ ìpèpè sí òfin ọlọ́run bá tó ń pè ní ṣẹ̀ríà ìtọ́pẹ̀mí àti wọn papọ̀ nìyẹn so gbogbo ẹnikẹ́ni tí kò bá ti mọ̀ náà yé ṣèwádìí mò ń sọ àwọn eléyìí báyìí kí ṣetán lọ́wọ́ àgbàdẹ̀ wọlé tiwa lára láti dá òdodo nù òun náà mò ń sọ. So, dìfẹ́ǹsì tí mo ṣe fún Saudi dìfẹ́ǹsì tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ni lọ́ba tán ó sì ń kàn mí lẹ́yìn rẹ̀ torí pé mo rí gẹ́gẹ́ bí ọ̀ràn àyàn lé mi lórí kí n ṣèrànlọ́wọ́ kí n jẹ dáàbò bo tawhid àtàwọn tí wọ́n ń dìfẹ́ǹdì tawhid mo rí lọ́ràn àyàn lera mi lórí kí n dáàbò bo sunna àtàwọn tí wọ́n ń dáàbò bo sunna yìí mo rí lọ́nà yẹn lédà mi lórí kí n dáàbò bo ṣẹ̀ríà òfin ọlọ́ọ̀bà àtàwọn tí ń dáàbò bo èyí tó yẹ pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn òye tó pé sára orílẹ̀-èdè Saudi Arabia ni láyé lónìí téèyàn bá tún fi tẹ̀gàn kún kò sí nǹkan tó fẹ́ sọ kọjá wípé ìlú tó ń promote tawhid eléyìí tó yẹ kó ń gbé tawhid lárugẹ tó ń pèpè sí tawhid tó dẹ̀ ń gbógun ja ní tó bá yàtọ̀ fún ni ní ká ni ní ká fún àwọn káró àwọn àfáà tí ń pèpè yẹn lágbára ni gbogbo ọ̀nà tí yẹn máa ń gbà ara tàwíìdì lọ́wọ́ ìlú tí ń ṣe bẹ́ẹ̀ lágbàáyé lónìí Saudi Arabia ni ìlú míì tó bá tó kù yóò máa tẹ̀lé wọn ni tó bá tiẹ̀ tó bá jẹjẹ pa tó ń rí tó bá jẹ pa tó ń rí eléyìí tó ní nǹkan tí yẹn fi gbọdọ̀ dìfẹ́ǹdì wọn ìlú tó gbé súnà dání lónìí tí ń polówó ẹ̀ káàkiri àgbáyé tí sì ń ràn lọ́wọ́ tí sì ń ró súnà lágbára Saudi ni ìlú tó gbé sẹ̀rí àwọn ọlọ́wọ́ bá dání lónìí tí sì ń lò tí sì ń képe tí sì ń ràn lọ́wọ́ tó yìí ṣetán láti ran gbogbo ẹni ìlú yòówù náà tó bá tó lóun ṣetán láti lo òfin sẹ̀rí náà lọ́wọ́ Saudi ni. so gbogbo léyìí tó lẹ́rìí tí ẹ fi gbọ́dọ̀ dìfẹ́ǹdì Saudi Arabia nítorí pé ká dáàbòbò ìlú náà ìdáàbòbò ẹ̀sìn wa ni nítorí pé àwọn náà gbé ẹ̀sìn yìí dání ní lọ́wọ́ kádàbòbò ìdáàbòbò ẹ̀sìn nítorí pé tí ilé yìí bá fi lè wo ẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò láàyè so nítorí ẹ̀ lèmi ti ń ṣe nǹkan yìí nítorí pé awusakun ẹ̀rọ ìmán eléyìí tó yí jù nínú okùn gbàgbọ́ alḥubu fillah walbubu fillah òun náà ni ká nífẹ̀ẹ́ àwọn èèyàn nítorí tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ká nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́run bá ká kórìíra nítorí tọ́lọ́run bá irúfẹ́ sí gbogbo èèyàn tó bá mọ̀ nítorí pé mò ń fi yẹn sin lọ́wọ́ bá ní torí pé eléyìí wà láàrú ni eléyìí tó lọ́wọ́ bá lọ́ sùn fáwọn tẹ́lá fẹ́ ká fi hàn ìbánisọ̀rẹ́ ni ìkúnnilọ́wọ́ ni ìrànilọ́wọ́ ni ìbánisẹ́pọ̀ ni tọ́lọ́wọ́ bá ní tẹ́lá ká fi hàn fáwọn tí wọ́n bá jẹ́ ni ọlọ́wọ́ bá lọ́ fáwọn tẹ́lá النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم حديث الإمام الترمذي رحمه الله تعالى تما في شوالا وفاني tí wọ́n gbé jáde ní sunan wọn èyí tí Abu Hurairah ọ̀tà rọ́ọ̀sì aláìn tó gba alátọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní man ahabba lillah ẹni yòówù tó bá nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́wọ́n bá wa abghada lillah gbogbo ẹni yòówù tí bá ń bínú nítorí tọ́lọ́wọ́n bá tí bá ń kórìíra nítorí tọ́lọ́wọ́n bá wa a'ta lillah gbogbo ẹni yòówù tí bá ná tí bá ń fún nítorí tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ní fi ṣe bẹ́ẹ̀ wa mana'a lillah gbogbo ẹni yòówù tó bá kọ̀ di níná gbogbo ẹni yòówù tí ò bá ná tí bá ń hàn náà nítorí tọ́lọ́ọ̀bá tí tó jẹ́ pé nítorí tọ́lọ́ọ̀bá ní fi ń ṣe bẹ́ẹ̀ fàkọ́dé stark manad iman alẹ́bìnrin ní pàápàá eré tó dájú ni pé ẹni bẹ́ẹ̀ ti parí ìgbàgbọ́ nìyẹn tí nígbà tó bá wá ní báyìí kí lèyàn ní ṣe kíni kí lèyàn ní máa ṣe àwọn ojúṣe yìí sí nígbà tí èèyàn bá máa tó sì yéèyàn tó yé báyìí sìn so kí n ra adó síbẹ̀ yẹn náà kí n má fi yẹn náà gba gbogbo àsìkò wa lórí àǹfààní tí àsìkò yẹ gbé dánilẹ́kọ̀ọ́ ìkàlẹ̀ gan náà nǹkan tí professor Y.A. Quadri tí wọ́n sọ bóyá kí n kí n yára tu fún àwọn tí ò ní gbèdè gẹ̀ẹ́sì ní tí wọ́n sọ lẹ́yìn tí wọ́n sálámà tán pẹ̀lú bí wọ́n ṣe rọra ṣe ní ṣókí tí mo ní nìfẹ́ sọ̀rọ̀ lórí yẹn gbogbo àná ti mọ irú àwọn ìdájọ́ tọrọ mọ irú kan bẹ́ẹ̀ náà wọ́n ní orílẹ̀-èdè Saudi Arabia ń ṣe ni wọ́n ń pa òfin ọlọ́run bá rán Allahu Akbar ẹ̀sùn tó ti kan orílẹ̀ Saudi Arabia ni pé wọ́n ń pa òfin ọlọ́run bá wọn wọ́n kó parọ́ bófin ọlọ́run bá wọ́n wá kó àwọn ẹ̀rí wọn wá ní abẹ́ ọ̀rọ̀ yẹn láti bọ́ tírẹ́sì ọ̀rọ̀ yẹn láti fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ wọ́n ní níta máa ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà òun náà ni kí òun náà ni pé àwọn tí ò kí ń ṣe mùsùlùmí ká máa sọ̀rọ̀ tí ò dá nípa Islam kí wọ́n máa bà Islam lórúkọ jẹ́ kí wọ́n máa fẹnu gún Islam kí wọ́n máa fi àwọn ẹ̀sùn tí ò da kan Islam àti òjíṣẹ́ Ọlọ́run bá tó gbé ẹ̀sìn náà wá kí kí àtọ́jú ọlọ́ba kọ́ mọ́ bá wọ́n ní ìta àmọ́ gbọ́ lọ́pọ̀lọpọ̀ ní ṣùgbọ́n lónìí yìí ṣùgbọ́n lóde òní tòní yìí òórùn tòní ìdíran o ìlú kan tí gbogbo àgbáyé mọ̀ gẹ́gẹ́ bí ìlú Islam tí gbogbo àgbáyé mọ̀ gẹ́gẹ́ bí aṣíwájú níbi gbígbé òfin Islam dání àti àwọn àṣà Islam òun ló ń kópa wọn bá àwọn nǹkan mímọ́ tí islam gbé wa òun ló kópa lọ báyìí wọ́n ni á ah, eléyìí máa yànlẹ́nu púpọ̀ o wọ́n ní ní ọ̀sẹ̀ tó lọ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé ìròyìn àgbáyé wọ́n wá dárúkọ wọn bíi middle east eye the guardian al jazeera bbc telegraph and new york times wọ́n ní wọ́n gbé jáde nínú ìròyìn wọn wípé orílẹ̀-èdè saudi arabia ti pa fífi ìyà nínú ẹni lẹ́gbàá wọ́n ti parẹ́ nínú òfin wọn gẹ́gẹ́ bí ìjìyà tó bófin mu tí wọ́n fi ń jẹyàn wọ́n parẹ́ kù nínú òfin wọn bẹ́ẹ̀ ká máa nani lẹ́gbàá wọ́n parẹ́ nínú òfin wọn wọ́n yọ kù nínú òfin wọn. so wọ́n ní wọ́n ṣe eléyìí báyìí ní ìdáhùn sí ìbẹnu àtẹ́lù tí àwọn èèyàn ń bẹnu àtẹ́lù wọn lórí pé wọ́n ń fi ìyà tó lágbára jùlọ wọ́n fi ń jẹ àwọn èèyàn. wọ́n ní orí wọ́n ní ilé ẹjọ́ tó ga jù ní orílẹ̀-èdè Saudi Arabia fi léde wípé nǹkan táwọn fi ṣe àtúntò yìí òun náà ni pé èròǹgbà wọn ni láti gbé láti mú Saudi Arabia wá sórí ìlà kan náà sórí ìlànà kan náà pẹ̀lú àwọn àjọ ajàfọ́ ẹ̀tọ́ ọmọ ènìyàn lágbàáyé lórí gbígbógun ti fífi ìyà lágbára jù fífi jẹni tí àwọn ẹ̀jọ́ ajàfún ẹ̀tọ́mẹ̀dẹ́nìyà lágbàáyé tán dìde sí pé àwọn ò lè faramọ́ ọ́tàkọ̀ professor wáyé kọjú wá tẹ̀síwájú wọ́n ní yíyọ pípa nínanilẹ́gba gẹ́gẹ́ bí ìjìyà rẹ̀ nínú òfin wọ́n ní àìgbọ́rọ̀ tó fojú hàn ni sí òfin ọlọ́run Allah subhanahu wa ta'ala sí ìlànà ọlọ́run Allah subhanahu wa ta'ala sí ìtọ́lọ́run àníkẹ́lá tí ó gbé kalẹ̀ fún wa ìta ìgbọ́rọ̀ tó fojú hàn ní sílé wọn ní kíkẹ́ bá ṣe rí nínú Suratu Nur verse two eléyìí tí ó gbé wá wípé ká na ẹni tó bá ti zìnà ọkùnrin àbóbìnrin tí ò tí níyàwó tí ò tí lọ́kọ ká na ní ẹgbàá ọgọ́rùn Suratu Nur ayẹlẹ́kejì gbé wá bẹ́ẹ̀ tó sì sọ ìwòkà ẹgbàá tí ó jẹ́ pé ọgọ́rùn ni bákan náà kó ní kánà ní ẹgba ọgọ́rin gbogbo ẹni yòówù tí ọba parọ́ ìdìnnà máa yà àbábá yẹn ló kọjẹ láì lẹ́rìí eléyìí wà nínú nù verse four wọ́n ní bákan náà òun náà ni kí á fi ẹ̀sùn zìnnà ẹ̀sùn ìwà ìbàjẹ́ káfi kan obìnrin láì mú ẹ̀rí wá kẹlẹ́rìí kó pé àfòwẹ̀ níbẹ̀ ní ẹgbàá ọgọ́rin gbogbo àwọn orílẹ̀-èdè tó wà ní alukur'an wọ́n ní bákan náà tábàlọ́ wọnú Quran 4 verse 34 four sọ́rọ́tù nìsa wọ́n ní sọ́rọ́tù nìsa verse 34 four ó gbé kalẹ̀ fún wa pé kánà ní ẹgba gẹ́gẹ́ bí ìjìyà tazir ìjìyà ìfanilétí fún obìnrin tí ó bá wùwà ìlẹ́kọ̀ọ́ tí kò dẹ̀ gbọ́rọ̀ sọkọ lẹ́nu tí ẹ̀rí yóò sì sọ iye ẹgba tí ó jẹ wọ́n wá ní nínanilẹ́gba gẹ́gẹ́ bí ọ̀nà tá a fi ń fìyà jẹ kò ṣe yí padà kò ṣe kò ṣe pààrọ̀ kò ṣe yí padà bẹ́ẹ̀ ni ò ṣe túnṣe látọwọ́ mùsùlùmí kankan kò sí bí mùsùlùmí náà ṣe lè ga tó láwùjọ wọn wá ní èyíkéyìí mùsùlùmí tó bá dárú ẹ̀ látà ó ti di kèfèrí wọn lẹ́rìí àwọn òun náà ní sọ́rọ́tù sọ́rọ́tù maida verse forty four irú ẹni bẹ́ẹ̀ ti di alábòsí wọ́n lẹ́rí àwọn ní sọ́ọ́tù Maida verse 45 irú ẹni bẹ́ẹ̀ ti di kòkí wọ́n lẹ́rí àwọn ní sọ́ọ́tù Maida verse 49 wọ́n ní Saudi Arabia ti wá tọ́wọ́ òfin ọlọ́run bàbá yìí o wọ́n ti yí òfin ọlọ́run bá padà nítorí pé wọ́n fẹ́ yọ àwọn ọ̀gá wọn nínú tala àwọn ọ̀gá wọn náà àwọn Amẹ́ríkà àti àwọn Western world àwọn orílẹ̀-èdè àgbáyé tí wọ́n bọ́ sí abala west lágbàáyé tọ́jú àwọn ọ̀tá Islam àwọn tó jẹ́ pé wọn ò dunnú sí ìjọba Saudi lórí bí wọ́n ṣe na ọ̀daràn kan ní ẹgbàá one thousand ẹgbàá ẹgbẹ̀rún kan wọ́n ní ní two thousand and fifteen blọ́gà kan tí orúkọ rẹ̀ jẹ́ Raif Badawi wọ́n rán ní ẹ̀wọ̀n ọdún mẹ́wàá nílẹ̀ Saudi Arabia wọ́n sì ná ní ẹgba ẹgbẹ̀rún kan lórí ẹ̀sùn wípé ó ń fẹnu gún Islam ó ń tàbùkù Islam ó ń fẹnu yọ̀dọ̀yọ̀dọ̀ kan Islam àti ẹ̀sùn ìsí àwọn ìwà ọ̀daràn lórí internet, ní ìtàn pè ní cyber crime Professor Wiley kọ̀dùwá béèrè pé kí ni ẹ̀rí tí àwọn Saudi Arabia gbára lé lórí ìwà tí ọba ìjọmọ ènìyàn mú tán wù yìí wọ́n ní ìtọ́dáwà lójú ni pé kìí ṣe alukoran lè rí wọn ìtọ́dáwà lójú ni pé kò sẹ́rì fún ọ nínú súnà tí kìí bá ṣe ìyà kan lásán tí wọ́n fi jẹ èèyàn látọ̀dọ̀ ara wọn tó jẹ́ sí wípé ó tako ìlànà nàbì sallallahu alaihi wasallam lánàbì tó yẹ pé ó júwe àwọn tó bá tayọ ìyà tí hajj gbé kalẹ̀ tán bá tayọ rẹ̀ lórí ẹ̀ṣẹ̀ tí òkè ń ṣe hádù tán bá fi ìyà tó ju ìyà tí hádù gbé kalẹ̀ jọ jẹ ní anábì ojú gẹ́gẹ́ bí olùtayọ ala hadithu tí alimami bẹ́ẹ̀ kì í gbà wá tí mo ti sáré yánlẹ̀ kan yẹn náà fi sẹ̀rí ibẹ̀ ni mo dé yìí wọ́n wá ní Saudi Arabia wọn bá kàn ti dín ẹgbàá yẹn kù sí ọgọ́rùn-ún ẹgbàá one thousand tán fẹ́ nìyẹn wọn bá ti dín kù sọ́gọ́rùn-ún kan wá hadith táwọn mú wáyé Saudi Arabia ti wá gọ̀tẹ́yìn hadith tí ò lálàáfíà ìyún ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe ń padà bọ̀ wá ni wọ́n ní tábà ti gọ sẹ́yìn hadith yìí wọ́n ní ọba bíi ṣẹ̀rí nígbà tábà ọkàkà dín ẹgbàá yẹn kò sí one thousand one thousand kàkà dín kò sí ọgọ́rùn-ún hundred káàkì gọ sẹ́yìn hadith yìí ká máa fi dá àwọn ọ̀gá wọn lójú àwọn kẹfẹ́ yìí làwọn ọ̀gá wọn o ká máa fi dá wọn lójú pé àwọn ò lágbára láti yí òfin ọlọ́run bá padà ni àwọn ò sì lágbára láti ìwà kan tọ́ tako súnà ní òjì káwọn lè yọ kúrò ní àwọn làwọn fi ṣe ní ọgọ́rùn-ún àwọn ò lágbára láti yí nǹkan tó wà náà Quran padà ni wọ́n kó ti Quran verse Quran fifty nine verse seven wọ́n dẹ̀ kó ti Quran ten verse fifteen wọ́n ní Saudi Arabia gbọ́dọ̀ lọ rántí kí Saudi Arabia rántí wípé wọn lẹ́nì kankan tá gbọ́dọ̀ máa bẹ̀rù jọ náà bá lọ wọn sì lẹ́nì kankan tá gbọ́dọ̀ máa wáyọ̀ náà ìjọ náà bá lọ pẹ́lẹ́rì lórí eléyìí òní Quran nine verse thirteen wọ́n ní sí Saudi Arabia ti gbàgbé ni pé òfin ànábì sallallahu alaihi wasallam àti ni wípé a kò gbọdọ̀ gbọ́rọ̀ sí ẹ̀dá lẹ́nu láti ṣàì gbọ́rọ̀ sí hadithi alimamu Tirmidhi ló gbà wá wọ́n ọba Saudi Arabia àti ọmọ ọba tó ọmọ ọba Saudi Arabia yìí muhammadu Salman wọ́n ní Islam ọ̀run ni o wọ́n ń Islam ni o wọ́n ní ìgbàgbọ́ wọn ni pé eléyìí jẹ́ ọ̀nà kan gbòógì táwọn fi lè rí àfojúsùn ọdún twenty thirty àwọn múṣẹ tẹ́pà àfojúsùn wọn náà ni pé wọ́n fẹ́ gbé okoòwò Saudi Arabia gba ọ̀nà bòmí lọ yàtọ̀ sí káta epo rọ̀bì fún àwọn èèyàn tí wọ́n fi ń ṣe òwò wọ́n fẹ́ gbé ọ̀nà okoòwò Saudi Arabia gba bòmí yàtọ̀ fún yẹn yàtọ̀ fún kí á gbàlejò àwọn tí wọ́n wá ṣe àbẹ̀wò ìlú tó ń pawó láti bẹ̀ wọ́n fẹ́ gbé ọ̀nà okoòwò Saudi Arabia gba bòmí kí èso àwọn ọ̀nà méjèèjì nítorí ẹ̀nà fi ń pa tẹ́fí ń pa òfin ọlọ́run bá wọn báyìí wọ́n ní ọmọọba Saudi Arabia sì lérí láti sọ okòòwò Saudi Arabia di ti ayé òde òní ó dẹ̀ sì lérí pé òun fẹ́ sọ àwùjọ ẹ̀ di àwùjọ tó bá ayé òde òní mú bákan náà wọ́n ló fi rinlẹ̀ wípé òun ó yí Saudi Arabia padà òun ó dá Saudi Arabia padà sí moderate Islam Islam tó gún wọ́n ní ó sì ń béèrè lọ́wọ́ gbogbo àgbáyé láti ràn wọ́n lọ́wọ́ lórí àti yíri padà ìlú tó jẹ́ sí pé wọ́n ń tẹ̀lé òfin ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe tó àti bó ti yẹ yìí ó ló ń fẹ́ yí padà ó ní kódà ó tún fi ń yangàn lẹ́ni tó ń sọ yàyàyàyà wípé ní gbogbo táwọn ń ṣe yìí kò sí nǹkan táwọn fẹ́ gbà mẹ́jọ pé aláwọn fẹ́ sọ ẹ̀sìn Islam di ẹ̀sìn tó gúnrégé lọ eléyìí tó yẹ pé yóò fààyè gba gbogbo àgbáyé kí wọ́n gbà wọlé yóò sì fààyè gba gbogbo ẹ̀sùn kọjá tẹ̀wọ́gbà lọ́wọ́ wọn. wọ́n ní Muhammad ọmọ Salman ó ń kópa wọn bá iṣẹ́ takuntakun iṣẹ́ tó jẹ́ sí iṣẹ́ àwọn bàbá rẹ̀ iṣẹ́ tó jẹ́ sí pé pẹ̀lú ìnira làwọn bàbá rẹ̀ ni wọ́n fi ṣe tọ́jẹ̀ fi láti yọrí lórí ẹ̀kún ló ń parun orí pa àwọn bàbá rẹ̀ àwọn bàbá ńlá bàbá rẹ̀ ló ń parun eléyìí tó pa àwọn bàbá ńlá bàbá rẹ̀ wọ́n ti ṣẹ́ fún ni tí wọ́n jìyà fún tí wọ́n ṣe gbìyànjú tí wọ́n sì jagun takínkanjú takínkanjú láti fi òfin Islam lọ́lẹ̀ eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ ìgbìyànjú yẹn ní seventeen forty four títí di nineteen thirty two wọ́n ní nígbà yẹn wọ́n nígbà tí Saudi Arabia tó ní ìtàn sọ lónìí ìtàn tí wọ́n kéde rẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí ìlú Islam wọ́n ní wọ́n ṣe léyìí báyìí pẹ̀lú kíkọ tẹ̀ṣe o wọ́n ní kìí ṣe léyìí báyìí wọ́n ní eléyìí kìí ṣe by accident náà fi ṣe o kìí ṣe pé wọ́n ṣe wọ́n kàn déédéé ṣe pàjáwìrì bẹ́ẹ̀ o wọ́n ní nǹkan yìí wá sí ìmúṣẹ látara ìgbìyànjú tí ò dúró àti ní ìdí ẹni ara ẹni lámò ètò ní agbára látọ̀dọ̀ olùtún ayé ṣe níláhùn ni ilé tán pè ní sheikh muhammad bin abdul wahab ẹni tó kú ní ọdún 1792 lẹ́ni tó pinnu láti pa àwọn àdádálẹ̀ ọ̀run àti àwọn ìgbóríkò níbi ìlànà tọ́lọ́wọ́n ba eré tó yẹ kó ti wọlé sínú iṣẹ́ ẹ̀sìn àwa mùsùlùmí pàápàá jùlọ nílẹ̀ saudi arabia nílẹ̀ arabia àti ní gbogbo àgbáyé mùsùlùmí lápapọ̀ wọ́n ní olùmọ̀ àgbà yìí olùmọ̀ ńlá yìí ó wá ìrànlọ́wọ́ muhammad ibn sayyid ẹni tó kú ní ọdún 1765 tó jẹ́ pé òun náà ni adarí nájù nígbà yẹn ó wà lọ́wọ́ ẹ̀ láti ṣiṣẹ́ yìí àwọn méjèèjì muhammad ibn wahab àti muhammad ibn sayyid wọ́n lọ sójú ogun wọ́n jẹ́ gba ọ̀pọ̀lọpọ̀ ìlú ọ̀pọ̀lọpọ̀ ìletò ọ̀pọ̀lọpọ̀ abúlé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ńláńlá tó ní erékùsù ilẹ̀ lárúbáwá tí wọ́n jẹ́ fi ìjọba ìsìláàmù lọ́lẹ̀ eléyìí tó ń pèpè fún kí a tún ìròrí mùsùlùmí ṣe eléyìí tí ń gbègbè ká padà sí ìsìláàmù eléyìí tó mọ́kàgá sálẹ̀ gbígbé wa wọ́n ní wọ́n sì láti yọrí lórí gbogbo iṣẹ́ yìí bí tí mọ̀kàdé náà ni mo tún lé ọ̀rọ̀ yìí ni Professor Y.A. Quadri sọ àwọn ẹ̀sùn yìí ni Professor Y.A. Quadri náà fi kan orílẹ̀-èdè Saudi Arabia náà ẹ̀jẹ̀ ká wá gbé yẹ̀wò ǹjẹ́ àwọn ọ̀rọ̀ tí Professor Y.A. Quadri sọ yìí àtàwọn ẹ̀sùn kan fi kàn wọ́n yìí ìjó rí bẹ́ẹ̀ tó tọ́ àdúgbò rí bẹ́ẹ̀ so torí pé n tó kan àwọn ẹni tó bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ òun náà ni pé kó wádìí nǹkan níwádìí ìjìnlẹ̀ síwájú kí ni síwájú kó tó máa fi kó tó máa fi kó tó máa fi ṣiṣẹ́ kò ń ṣe pé káàkà fẹ̀sùn kan yàn láàkàn yóò kàn pàtàkì àbí nítorí pé lágbára ti fẹ̀sùn kẹ́nìkan lábàámọ̀ ìpọ̀n káàkiri pé àbí ni ọba kó dààmú bá wa làbá ni máa ń táṣe mọ́ àbí lábàámọ̀ ṣe kátàkátà tó ẹlẹ́kọ̀ọ́ ò ní ṣe bẹ́ẹ̀ ẹlẹ́kọ̀ọ́ wá di jìnlẹ̀ ǹjẹ́ sùn ìfẹ̀dìmúlẹ̀ àbí òbí kò lè fẹ̀dìmúlẹ̀ síwájú kó tó máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. mo ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí láti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn tí Professor Y.A. Quadri tí wọ́n fi kan orílẹ̀-èdè Saudi Arabia yìí ẹ̀sùn yóò rí bẹ́ẹ̀ ẹ̀rí alákọ̀ọ́kọ́ tí màá mú wá fún wa lórí ẹ̀ tábàlọ́wọ́ nú ìwé ìròyìn kan tó ń pè ní geo news geo news tan ìmọ́lẹ̀ sí irú nǹkan wo ni irú òfin irú òfin wo ni Saudi Arabia parẹ́ níbo ni wọ́n lè ti pa òfin yẹn rẹ́ nam ìjìyà tí Saudi Arabia parẹ́ pé ká fi ìyà nínú ẹnilẹ́gbàjẹ́ ni lóòótọ́ ni wọ́n parẹ́ ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ yìí ti dàrú òun yìí pé ibo ni wọ́n ti pa ìyìyà yẹn eléyìí ni professor y ekọdri ni wọ́n dàrú níbi ọ̀rọ̀ yìí so tí wọn ò fi ìwádìí ìjìnlẹ̀ tí wọn ò fi fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ sóye èmi wà sọ ibo ni wọ́n ti pa ìjìyà kánanilẹ́gbàá rẹ́ tá a bá wá ti mọ ibi tí wọ́n ti pa ìjìyà yẹn rẹ́ ǹjẹ́ ẹni tó bá pa ìjìyà rẹ lábala yẹn tó tako sẹ̀ríà tó ń pa òfin ọlọ́run bá rùn èyí ń lọ̀rọ̀ ibẹ̀ gẹ́gẹ́dẹ̀ níṣẹ́ wà èyí ń sì ní ìwádìí tó ṣe kí ni tó bá ìmọ̀ dé nítorí pé téèyàn bá fẹ́ ṣe ìwádìí ìmọ̀ èyàn gbọ́dọ̀ ṣe ìwádìí ìmọ̀ dáadáa kíyàn tó lè máa ṣèdájọ́ lórí ìwádìí téèyàn bá ṣe kíyàn má bàa ṣe àṣìṣe lórí ìdájọ́ téèyàn gbé jáde wọ́n máa jẹ́ pé wọ́n máa pe ọmọ àyà rẹ̀ tí òfin ṣe kèfèrí ní kèfèrí gẹ́gẹ́ bá ṣe ń fi ẹ̀sùn ìjẹ́ kèfèrí kan Saudi Arabia yìí kó tó di pé ọmọ wa pe ọmọ àyà rẹ̀ ní orúkọ tí ò dáa kó tó di pé ọmọ sọ wípé ọmọ àyà yàn ń pa ìfún ọlọ́run bá rọ tí ó sì parun nam ẹ jẹ́ ká lọ wo geo news lábẹ́ àkọlé tí wọ́n pè ní Saudi Arabia to abolish flogging as form of punishment wọ́n ní orílẹ̀-èdè Saudi Arabia fẹ́ pa nínà ilẹ́gbàá rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà kan nínú ọ̀nà ìjìyà gbàtà wọn sọ̀rọ̀ yẹn lọ wọ́n ní Saudi Arabia will end flogging as a form of punishment according to a document released by the kingdom top by the kingdom top court on Friday Allahu Akbar wọ́n ní orílẹ̀-èdè Saudi Arabia máa fi òpin sí nínà ilẹ́gbàá gẹ́gẹ́ bí ọ̀nà kan tá a fi ń fìyà jẹyàn wọ́n ní ìròyìn yìí wá níbàámu sí ìwé kan tí ilé ẹjọ́ tó ga jùlọ ní Saudi Arabia tó fi léde ní ọjọ́ Friday so ìgbà tí wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ ṣe ni pé wọ́n ní the decision by the General Commission for the Supreme Court taking taking some time this month will see the punishment replaced by prison prison sentences or fines or mixture of both wọ́n ní ìpinnu tí general commission fún supreme court ìyẹn ni pé court tó ga jù orílẹ̀ ilé ẹjọ́ tó ga jù so ìpinnu tí wọ́n fi léde wípé nínú oṣù yìí wípé àwọn ó rí pé ìjìyà kánanilẹ́gba àwọn pààrọ̀ rẹ̀ pẹ̀lú kíkáránilẹ́wọ̀n àbí kí a gba owó ìtanràn lọ́wọ́ ẹni àbí kí àwọn fi méjèèjì jẹyàn papọ̀ ìyẹn ni pé tán bá rí àwọn ẹ̀sùn kan àbí tán bá rí àwọn ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ sí pé wọ́n ti máa ń lo ẹgba fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ tó bá dárò àwọn ẹ̀ṣẹ̀ yẹn wọ́n máa ń fún lẹ́gba tẹ́lẹ̀ ní òfin òfin wọn ni wọ́n láwọn wà yí àwọn wà rìpléṣì ẹgba yẹn pẹ̀lú pé káwọn rẹ̀ nìyẹn lẹ́wọ̀n àbí káwọn ní kó sanwó tara àbí káwọn ran lẹ́wọ̀n káwọn tó ní kó sanwó tara méjèèjì papọ̀ bájájọ́ bá dérí. wọ́n ní flogging which was applicable to penalize the number of crimes in Saudi Arabia wọ́n ní kánánilẹ́gba tó jẹ́ sí pé wọ́n ń lò láti fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ láti fìyà jẹ àwọn èèyàn lórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn lórí ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀daràn ní Saudi Arabia falls under the category of tanzir wọ́n ní nǹkan yìí nínánilẹ́gba yìí bọ́ sí abẹ́ ìpín ìjẹniyà táǹpẹ̀ ní tanzir ẹ̀dá kẹbàá ń padà sí tanzir yẹn ó pàtàkì jẹun gẹ́gẹ́ ní kókó tá a fẹ́ gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ ibẹ̀ ti gán ní ìṣòro professor wáyé kọ̀dìrí wà torí professor wáyé kọ̀dìrí ti lú ọ̀rọ̀ pọ̀nsìn wọ́n ti ń fún tàzírù àti hajj ní ìdájọ́ kan náà wọ́n dẹ̀ ti fẹ́ tàzírù lójú débi wípé wọ́n gbé hajj náà wọnú ẹ̀ ó jẹ́ ká máa fẹ̀sọ̀ kan orílẹ̀-èdè tí wọ́n ò lẹ́sùn tí wọ́n lè dáràn so ẹ padà sí tàǹzí o kó pàtàkì gan máa padà yanjú ẹ láìpẹ́ yìí ṣàlọ kẹyì òun gẹ́gẹ́ lọ which means wọ́n ní ntí ìtumọ̀ tàǹzí mi tó túmọ̀ sí òun náà ni punishment dispensed at the at the discretion of the of the judiciary or leadership for crimes where punishment are not specified in in the two main sources of the sharia law holy quran or the hadith allah akbar wọ́n ní kẹta ń pè ní tàǹzí o òun náà ni ìjìyà ilé tó jẹ́ sí pé adájọ́ ò fi jẹ ni pẹ̀lú àgbọ́yé ọ̀dọ̀ ara rẹ̀ pẹ̀lú lílo ọpọlọ ara rẹ̀ discretion tiẹ̀ òun ni yóò lò láti fi ìlú ìyà yẹn jẹ ni àbí àwọn olórí ni wọ́n fi ìyà yẹn yàn fún àwọn ẹ̀ṣẹ̀ ẹ máa wo fún àwọn ẹ̀ṣẹ̀ fún àwọn ọ̀ràn tó jẹ́ sí wípé kò sí ìyà kan pàtó lórí ẹ̀ nínú àwọn ọ̀nà méjèèjì tá à ń gbà mú òfin ṣẹ̀ríà alukur'an àti sunna ẹ máa wò wọ́n ní tàgírù ni káfíà jẹni eléyìí tí ó wà látọ̀dọ̀ adájọ́ àbí látọ̀dọ̀ lórí lórí àwọn ìwà ọ̀daràn kan táwọn èèyàn kan wù tó yẹ pé ìwà ọ̀daràn yìí kò sí ìjìyà kan pàtó tí ṣẹ̀ríà tí òfin tí àwọn ọ̀nà méjì tá ń gbà mú dájọ́ òfin ṣẹ̀ríà tí wọ́n gbé wá pé káfíà irú ìyà yẹn jẹni gẹ́gẹ́ bí Kùránì àti sunna kùránù gbé ìyà kan pàtó wá lórí ìwà ọ̀daràn yẹn bí ká fi jẹ súnà gbé ìyà kan pàtó wá lórí ìwà ọ̀daràn yẹn bí ká fi jẹ ẹni tó bá dárò ọ̀daràn yẹn irú ìwà ọ̀daràn bẹ́ẹ̀ tabarẹ̀ tó wù ìjìyà tí ó jẹ adájọ́ ni yóò fi kí ni òun ni yóò wo irú ìyà tó bá bá ẹni yẹn mu àbí tí aláṣẹ wo irú ìyà yẹn èyí ò ní pè ní tààdírù pẹ̀lú inú ìsọ yìí ẹ̀rí kò ti yàtọ̀ sí hádù hádù ni ìjìyà kan tó jẹ́ wípé ó ti ní iye nǹka ó ti ní iye gbèdéke ìyà tẹ́ gbọ́dọ̀ fi jẹrú ẹni yẹn tí Kùránì àti Sunnah gbé wá ẹgẹ́ bí ẹni tó bá ti zìnà kò tí ì lọ́kọ kò tí ì níyàwó ẹ fún lẹ́gbàá ọgọ́rùn eléyìí tí Professor y ekodri tó kóòtù nínú sọ́ọ̀tù nù vatu tó kóòtù yẹn so hadum yẹn kì í ṣe tààzírù tààzírù jẹ ní Saudi Arabia ibẹ̀ náà ti yọ ẹgbàá kúrò màá sàlàyé lẹ́kùnrin rẹ tí ó padà yé wa láìpẹ́ inshallah kẹ́yìn so hajj ni ẹmọ kàlẹ́ sàlàyé hajj ni so àyà hajj ni professor wáyé kọjú mú wa tẹ́ ń lù papọ̀ pẹ̀lú ìdájọ́ tààzíò tọ́fín fẹ̀sọ̀ fún Saudi Arabia ilé tí ò rí bẹ́ẹ̀ titi dò ní tí mo ń sọ̀rọ̀ rẹ̀ fún Saudi Arabia ò sọ wípé wọn ìyọkù ní òfin wọn ọlọ́run sì ń jẹ́ ká yọ àpadà sí burúkú tí ó sì jẹba wọn tó fi yọ ọlọ́run ni jókòó tẹ̀lẹ̀ sí wọn wọn ìyọkù títí dò ní wípé ẹni tó bá ti dìnà lọ́kùnrin àbí lóbìnrin tí ò tí ì lọ́kọ lé tí ò tí ì níyàwó lé pẹ́gbà 100 ní ọjẹ́ téèyàn bá ṣe títí dò ní yóò jẹ́ gbá Saudi Arabia ni ọgọ́rùn-ún ìṣẹ̀lẹ̀ gbà tí ó jẹ́ ẹni tó bá parọ́ zìnà mọ́yàn ẹni tó bá bá nílùú kọjá ẹgbàá eighty ní ọjẹ́ hadu nìyẹn tí sunna gbé wá bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń lù ní Saudi Arabia títí dòní wọ́n yí padà wọ́n yọ ẹgbàá yẹn kú mbẹ́ wọ́n ti parọ́ ẹ̀ pẹ̀lú ẹ̀wọ̀n àbí kọ́sọ̀ fáìnì àbí kan fún ní ẹ̀wọ̀n àti fáìnì papọ̀ wọ́n parọ́ ẹ̀ ilé iná ń pè ní hadu ẹni tó bá jalè ká gé títí dòní ní tí Qur'an àti sunna gbé wá nìyẹn wọ́n yí padà wọ́n yí padà Saudi Arabia ẹni tó bá ti zìnà tó ti lọ́pàá bó ti níyàwó káàrí máa lẹ́ka sọ lókò pa hajjú nìyẹn wọ́n yí padà títí dòní ní Saudi Arabia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ṣòdúdì ìdán pè ní hajjú ni ìjìyà kan tí Quran àti sun ẹsẹ̀ kan tí Quran àti sunna ti sọ irú ìjìyà tẹ́ fi jẹ́ àti gbèdéke ìyà tẹ́ jẹ́ òun yàtọ̀ sí tanziru tanziru làwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ sí wípé Quran àti sunna ọ̀sọ ìgbèdéke ìyà tẹ́ fi jẹ́ nìyẹn kò sọ pé irú ìyà báyìí fi jẹ́ ọlọ́ọ̀bà àdìkẹ́lá fún àwọn alágbára àti àwọn àtàwọn adájọ́ ní agbára àti ní ìyọ̀ǹda nínú ṣẹ̀ríà pé ìjìyà tó bá wù wọ́n nìkan fi jẹrú ìyàn bẹ́ẹ̀ màá sì padà ṣàlàyé ẹ̀ ń ṣàlọ́kiri láìpẹ́ yìí tàbí kí n jẹ ṣàlàyé ń sìn náà nàbẹ́ irú ìjìyà ìwà rí gbogbo ìjìyà tó àwọn olórí náà lè fi jẹ́ ẹ̀gbọ́n lè na irú ẹni bẹ́ẹ̀ lẹ́gbàá irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè tì mọ́lé irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè gbowó tàrà lọ́wọ́ ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè yọ nípò irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè ní kí gbogbo òru dẹ́yẹ sí irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè jáde kó nù irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè pa irú ẹni bẹ́ẹ̀ ní tó bá wù wọ́n nínú ìyànà lè fi jẹ́ sanba tán ni ẹ àti fáwùjọ. so ṣé wàá rí ìjìyà tàǹzìwì ṣẹ̀ríà fún àwọn olórí so wọ́n lè pààrọ̀ ìkan kan fi ní ìrọ́pò rẹ̀ nítorí pé eléyìí tí yí ìyàtọ̀ wà wọ̀rẹ́ ni fi jẹ́ ṣẹ̀rí ọ̀sọ́ wípé ká máa lẹ́gba fún yẹn ṣẹ̀rí ọ̀sọ́ pé ẹgbà ní kẹlù fún yẹn àbírù kan báyìí ní kẹlù fún yẹn torí pé ti hádù ẹlò tí ẹ̀rí àpá alágbára láṣẹ láti lo tó bá so wọ́n ní wọ́n ní wọ́n ní kápá láti yọ̀ kan láti fi ní ìrọ́pò eléyìí tán bá rí pé ó ṣàǹfààní jù lásìkò yẹn àbí láwùjọ yẹn àbí fẹ́ni yẹn ni lò flogging àwọn fẹ́ yọ kánà lẹ́gba kúrò ní òjìyà tààzí wọ́n lágbára bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀rí àwọn ẹ̀dẹ̀kákò kankan òfin ọlọ́run Allah subhanahu wa ta'ala eléyìí ni ọpamọ́ tí professor wáyé kọ̀dìrì ma tí wọ́n fi ń rú ọ̀rọ̀ yẹn papọ̀ ṣé yíba yìí kù ìjìyà tààzí pọ̀ inú ẹ̀ mo ti rà kalẹ̀ yẹn àwọn míì tó ń bẹ̀ fíyàn lè jẹ́ so ìyẹn lè pa omi so àwọn Saudi Arabia wa ní níbi abẹ́ tanzil yẹn o àwọn yọ ẹgbà kù àwọn fẹ́ replace ẹ̀ pẹ̀lú kíni rírán ni lẹ́wọ̀n àbí títan fáìnì àbí kíkó méjèèjì papọ̀ kárán ni lẹ́wọ̀n ká tuntun fáìnì wọ́n sì lágbára bẹ́ẹ̀ ní sẹ̀ríà àwọn òfin sẹ̀ríà kan bẹ̀ tó ń pè ní sawadik àwọn òfin sẹ̀ríà yìí tó jẹ́ sawadik yìí kò lè yí padà láyé bí ẹ̀sìn máa lò nìyẹn bí ni hajj wa sawadik ni kò náà àwọn òfin kan wáyé tán pè ní mòrúnà àwọn yẹn wà flexible ó ṣe é yí padà irú ẹ̀ ní tàzírù lábẹ́rẹ̀ ní tàzírù àmòrúnà ni ó ṣe é yí padà ṣẹ̀rí àfáwọn alágbára láti ẹ̀ pé nítorí bá ti wù ní kẹfì jẹni ẹ̀ níyà tí ó tọ́ bá wá ní kò wù àwọn mọ́ àwọn òlu ẹgbàá mọ́ nǹkan mìíràn fẹ́ máa lò ẹ̀dá fún kí lọ́ọ̀nà tí wọ́n dá láti wá sọ pé wọ́n ń destroy ṣẹ̀rí à gẹ́gẹ́ professor wáyé kọ́ni ṣe sọ ẹ̀rí alákọ̀ọ́kọ́ rẹ̀ eléyìí tó jẹ́ kó yẹ wá wípé ibi tí wọ́n ti yọ tààzí wọ́n ti yọ ìjẹnilẹ́gba gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe fi rinlẹ̀ ibi tààzí ìwé ká má lù papọ̀ kó má àjẹpá àmọ́ wa gbé ìdájọ́ tí ó yẹ ká gbé lẹ́ni lẹ́ni àmọ́ ìgbéni wọn lórí ẹ̀sìn yìí lákọ̀ọ́kọ́ ẹ̀rẹ́ rẹ̀ kejì máa mú wá fún yín ẹ lọ wò yẹn nínú ìwé ìròyìn kan tí ọjẹ́ tó ń pè ní ìwé ìròyìn CNN CNN títí Arabic títí ìlú Dubai ẹ lọ wò ẹ lọ sí arabic dot cnn.com ẹ bá ròyìn yẹn bẹ̀ gàdàgbàgàdàgbà lábẹ́ àkọlé yìí ilghaw uqubati al-jaldi ẹ̀ka sátẹ̀ síbẹ̀ ilghaw uqubati al-jaldi ta'ziran fi as-Saudiya bimadha takhtalifu an qadaya al-haddi wal-qisas ibi tá ti discuss ọ̀rọ̀ yẹn ni tá ti múrò yẹn wá nìyẹn pípa ìjìyà kárẹ̀ ńlẹ́gbàá rẹ lábẹ́ òfin tààzíù lábẹ́ ìjìyà tààzíù ní orílẹ̀-èdè Saudi Arabia ọ̀nà wo ló gbà yàtọ̀ sí ìdájọ́ hadu àti kìtọ́ ìlgọ́ ìkúbà ti jáde ta àgbéyẹ̀rọ wọ́n ti gbé àwọn gẹ́gẹ́ fúnra wọn gbèrò ìyẹn wá bẹ́ẹ̀ o àwọn gẹ́gẹ́ fúnra wọn gbèrò ìyẹn wá bẹ́ẹ̀ pé pípa ìjìyà kánilẹ́gbàá rẹ nínú ìjìyà tààzírù nínú ìjìyà tààzírù kìí ti hadu kìí ní ilẹ̀ Saudi Arabia ọ̀nà wo ló gbà yàtọ̀ sí ìdájọ́ hadu àti kìtọ́ Dubai al-Imaratul Arabiyatul Muttahida cnn wọ́n bracket cnn bẹ́ẹ̀ yẹn ni pé dubai united arabic united arab emirates united arab emirates cnn ni wọ́n òun ló ń sọ̀rọ̀ yìí قررت المحكمة العليا في المملكة العربية السعودية إلغاء عقوبة الجلد من قائمة العقوبات المتخذة في قضايا التعذير الله أكبر وفقا لما أعلنته هيئة حقوق الإنسان في المملكة wọ́n ní ilé ẹjọ́ gíga ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Saudi Arabia fi ọ̀rìn ilẹ̀ píparẹ́ ìjìyà kánanilẹ́gba nínú àwọn ìjìyà tí wọ́n ń lò ní abẹ́ ìdájọ́ tààzírù Allahu Akbar wọ́n pa nínanilẹ́gba rẹ́ kúrò nínú àwọn ìjìyà tí wọ́n ń lò ní abẹ́ ìdájọ́ ìjìyà tààzírù eléyìí ṣe déédéé ìkéde tí àwọn ìgbìmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní orílẹ̀-èdè Saudi Arabia kan fi léde náà wọ́n bọ̀rọ̀ yìí lọ wọ́n ní já àzàlíkà fi tagridatin lil aihati kọ́nà síhà wọ́n ní ọ̀rọ̀ tá sọ yìí wá nínú tweet tí àwọn ìgbìmọ̀ yìí tí wọ́n fi léde tí wọ́n sọ nínú ẹ̀ nínú tweet yẹni pé mẹ́sẹ̀jì tó wá lórí twitter kí ni mẹ́sẹ̀jì tí ajàfẹ́tọ̀ mẹ́nìyàn orílẹ̀ Saudi Arabia sọ wò wọ́n ní turahibul aihatu bi qarari al-mahkamati al-ulya turahibul aihatu bi qarari al-mahkamati al إلغاء عقوبة عقوبة الجلد المتضمن إلغاء عقوبة الجلد في قضايا التعذير وذلك بتوجيه المحاكم بالاكتفاء بعقوبتي السجن أو الغرامة أو أو بهما معا أو بأي عقوبة بديلة الله أكبر wọ́n ní àwọn àjọ مدينيا؟ mẹ́ẹ̀dẹ́ ènìyàn wọ́n ń welcome wọ́n ń gbà wọlé ìpinnu ilé ẹjọ́ tó ga jùlọ eléyìí tó kó sínú wípé pé wọ́n ti pa wọ́n ti yọ ìjìyà kánilẹ́gba wọ́n ti yọ kúrò nínú ìjìyà tààzírù wọn fi kọ̀dọ̀ yà tààzírù yíyọ ìjìyà kánilẹ́gba kúrò nínú ìdájọ́ tààzírù bẹ́ẹ̀ ti yọ yẹn wọ́n láwọn wẹ́kọ̀ mọ̀ wàdálìkà bí tàwùjíhìl mahakim wọ́n ní wọ́n ṣe eléyìí báyìí pẹ̀lú àṣẹ tó wá láti àwọn ilé ẹjọ́ bìlìkìfà ìdè ọkọ̀ bá tẹ́ àtijì ní awìrìbọ̀rọ̀ mà pẹ̀lú káwọn ti gba tító pẹ̀lú ìjìyà méjèèjì yìí pé káwọn aráyàn lẹ́wọ̀n àbí káwọn gba owó ìtara lọ́wọ́ rẹ̀ àwọn bíi ìmọ̀ báyìí àbí káwọn káwọn méjèèjì papọ̀ fún yàn káwọn ẹlẹ́wọ̀n káwọn tó gbowó ìtara lọ́wọ́ rẹ̀ àwọn lè kó méjèèjì papọ̀ fún yàn àwọn bíi ayé ẹ̀kú bá ti ń bàdí àbí káwọn lo ìdájọ́ míì láti fi parọ́ ẹ̀. wọ́n ní wàyùbọ́ kò záríká ìlànà ìsìláhàtì wọ́n ní a ó fi eléyìí a ó fi nǹkan yìí sínú àwọn àjàsán tẹ̀mẹ̀lẹ́yà ní sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ó fi eléyìí sínú àwọn àtúnṣe tó ti wà actualize pẹ̀lú àṣẹ kọ́dímù haromin sharifain àwọn ó sínú ìwé àwọn pé nínú àwọn àtúnṣe tí àwọn ti achieve eléyìí tó yẹ pé pẹ̀lú àṣẹ kọ́dímù haromin sharifain ló ti wá wọn làwọn ó fi sí wọ́n sọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ bàtà wọn bọ̀rọ̀ yẹn lọ wọ́n wá ní wàhùnáàkà salasatu anwaa min al-uqubat hiya àwọn ìran ìyà mẹ́ta kan bẹ̀ òun náà lélẹ́ báyìí alákọ̀ọ́kọ́ alhaddu ẹlẹ́ẹ̀kejì wàkìsọ́ wàtàzíru alhaddu àti kìsọ́ àti tàzíru falhaddu wọ́n ní kẹta ń pè ní alhaddu huwa uqubatun waradat bil qur'an mithlu jaddi zaniyati wa zani wọ́n ní kẹta ń pè ní haddu òun náà ní ìjìyà kan ọgọ́rùn-ún tó àbá tí tó àbá tí níyàwó àti wọn ti lọ́kọ eléyìí báyìí náà ń pè ní hajj ẹ̀ríkejì àyẹ̀ wọn náà fọ́án alákọ̀ọ́kọ́ nìyẹn amal qisas ẹ wá rí qisas fọwọ́ àwọn àkọ́bàtú jáni bí mẹ́sìlìmà fàáláhù bí màdìníyì àlejì wọ́n ní ká tó pè ní qisas òun náà irú ìyà tó fi jẹ nìyẹn láti jẹun náà tó bá yẹ kó sa ní nǹkan ni aṣáun náà ní nǹkan ní dèdè ibi tó jíṣẹ́ ní ẹni nǹkan tó bá yẹ kó fọ lójú ni afọ náà lójú tó bá yẹ kó gé létí ni agè létí tó bá yẹ pé ó kan léyìn ni akàn léyìn tó bá yẹ kó kan lápá àbú kan lẹ́sẹ̀ ni akàn lápá akàn lẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtànkùn ilẹ̀ ọ̀sìn ni àmọ́ tàǹdìrù ẹ̀ wá rẹ̀ lẹ́kẹ̀ẹ́ta ìtànkùn fìlìjìnàyàtì lẹ́tì làmìyàrí fi hànà tó hádín àwòkìtà ọ̀sìn aláàfà wọ́n mọ̀ wá lo ìjìyà yẹn lórí àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ sí pé kò sí nọ́ọ̀sù hádùn lórí ẹ̀ àbí nọ́ọ̀sù kẹsàn ibẹ̀ náà ti lo tààzírù ibẹ̀ ni Saudi Arabia ti yọ ẹgbà kúrò ká máa yanjú àwọn nǹkan yìí wallahi ó pàtàkì gan káàkà máa máa dárò júlẹ̀ láwùjọ tó yẹ bá because àwọn èèyàn tó bá ń karú àwọn nǹkan yìí tó bá kà á irú nǹkan tí kò fẹ́ sọ wáyé kọ́ fi kọ́ yìí wàhálà náà ti wọn lọ́kàn kọ́lọ́ba kó sànà wa so níparí lórí ọ̀rọ̀ tí mo ń ká yìí wọ́n ní wàtàdáwàlà wàtàdáwàlà ló ṣàpọ̀ aláàmúwákẹ́ ìtàwásílẹ̀ ìṣìmá yìí wọ́n ní àwọn tí ni wọ́n ń dùn tán fi dùnú hàn wọ́n wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ lórí social media wàtàdáwàlà ló ṣàpọ̀ aláàmúwákẹ́ ìtàwásílẹ̀ ìṣìmá yìí hádìí àmbá wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ nípa àwọn ìròyìn yìí wọ́n ní sáìlẹ̀ fi rinlẹ̀ wípé in tí wọ́n parẹ́ yìí ìjìyà káfí kánilẹ́gbà tán yọ tán parẹ́ yìí níbi ìdájọ́ tààzírù níbi ìjìyà tààzírù náà ti yọ wà lẹ́yìn tàfi kọ̀dọ̀ ya alhadiya in tí gbogbo àwọn èèyàn ń sọ nìyẹn o nítorí pé in tó kẹ́ àtijọba Saudi Arabia ṣe nìyẹn ka hadi jáde lè wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ní kìí ṣe bí ìdájọ́ ìdíyà hajj náà ti yọ gẹ́gẹ́ bí kánanilẹ́gba fún ẹni tó bá ti zìnà tí ò tí ì lọ́kọ tí ò tí ì níyàwó wọ́n ní wọn àyọ́ ń bi yẹn o títí dòní ìjìyà sẹ̀ríà tó gbé kalẹ̀ ní hajj fẹ́ni tó bá ti zìnà pẹ̀lú pé ànàlẹ́gba òun náà ni wọ́n lò ní Saudi Arabia ẹnìkan kan gbọ́dọ̀ yí padà pẹ̀lú ẹ̀wọ̀n àti pẹ̀lú fáìn àti pẹ̀lú ìyàmí ẹ̀ sì gbọ́dọ̀ dín ẹgbàá yẹn kù ẹ̀ gbọ́dọ̀ fi lékún táǹpẹ̀ ní hajj yẹn wọ́n ní ìbẹ̀yẹ kọ́ wọ́n ti yọ títí dò ní ìpín tó ń lò sáájú arábíà ní ẹgbàá náà ní ọ̀jẹ̀ ọgọ́rùn-ún sì kò ní lọ ẹ̀wọ̀n kò ní gba fáìlì kò sì ní wọ́n sì ní pààrọ̀ pẹ̀lú ìyá mi ibi tí wọ́n ti yọ ẹgbàá kúrò ẹ̀ máa tún gbọ́yé níbi tàzíìrù ni èyí ń sì ní ọ̀tọ́nù ṣẹ̀ríà láti ṣe bẹ́ẹ̀. وفيما يلي نستعرض لكم عددا مما تداوله النشطاء حول هذه القضية nǹkan tí àwọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn tí inú wọn ń dùn tán fi dùn náà nǹkan tá sọ nípa ọ̀rọ̀ yìí so kí wà náà lọ́ka so eléyìí tó tí ò rújú ni pé Saudi Arabia ò lè fi ọlọ́run bá padà wọ́n ti ń tẹ̀lé òfin ọlọ́run nǹkan tí ò yí àwọn èèyàn ni pé sẹ́rí ti Saudi Arabia kó tó wọ́n sì gbé tẹ̀kan eléyìí táwa mọ̀ tó yé wa nínú ìṣesí wọn tó rinlẹ̀ pẹ̀lú mọ̀ ni pé wọ́n máa ń béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn àfà tájà àwọn àfà ṣẹ̀ríà sọ́dọ̀ àwọn àfáà tí wọ́n dúró déédéé tí wọ́n dúró ti súnà nàbì sallallahu alaihi wasallam kó tó di kó wọ́n ṣe ń ló fa ní sáwọ́dì àríjà òkè tí ń sì ṣe lọ́pọ̀lọpọ̀ gbà kọ́lọ́nkọ́ máa sọ wọn àtàwọn ìjọba àtàwọn àfáà àtàwọn ọmọ kéwú àti gbogbo àwọn ìlú ìlápapọ̀ kọ́lọ́nkọ́ sọ wà náà so tó fa nìyẹn so nǹkan tán ṣe yìí tó bá ṣẹ̀ríà mu ọ̀tako ṣẹ̀ríà so inú nǹkan tí màá padà ṣàlàyé nídàálẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì inshallah kẹrin ni pé kí náà sì ní tààzírù gan ǹjẹ́ ìgbàláyé wà ní ṣẹ̀ríà láti yí òfin kan padà ní tààzírì kí lẹ́dọ̀ ń pè ní hajjú bóun wọ́n ti yàtọ̀tọ̀ síra wọn nígbà tá a ti lọ síbi tààzírì ní Saudi Arabia ti yọ nǹkan yìí àtàwọn nǹkan ní ìtìkọ́ fẹsọ wáyé kọ̀dùrí sọ ilé ti jẹ́ sí pé ọ̀tà kò ìmọ̀ ta láti mú wa ǹjẹ́ yẹn lè nà yẹn lẹ́gba one thousand kódà jù bẹ́ẹ̀ lọ sáà lè nà yẹn lẹ́gba tó ju ẹgba ilé tó rú pòfẹsọ wáyé kọtù lójú tọ́jú mọ́ fàdí ti gbàyè wa. wáyé àmúyẹn náà wá torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mẹ́ta níbẹ̀ láàrin àwọn afá lórí ẹ̀ ọ̀rọ̀ tẹ́nu òkò lórí ẹ̀ ní èdè tó dẹ̀ wà rọ́ jìbù bẹ́ẹ̀ ìjọba sáwọ́dí ń lò èdè tó fẹsẹ̀ rìn lẹ́nu ń lò tó àwọn nǹkan yìí làwọn nǹkan fi jẹ́ pé téèyàn bá rí láwùjọ yóò máa dùn yàn pé abúlé ah, làwọn èèyàn ṣe ń bò nìkan ṣe ń dà rú báyìí bò làwọn èèyàn ṣe ń dà nǹkan rú báyìí tó yìí jẹ́ pé àwọn matakin àwọn èèyàn nífẹ̀ẹ́ pé wọ́n fẹ́ sin lọ́wọ́ ọba tí wọ́n tí ìmẹ̀sìn ò tí ò fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ wọn wọ́n mọ káwọn nǹkan ìwúdẹ̀ mẹ́gbà tán yé tò ní parí tí wọ́n fi parí ru àwọn àlàyé yìí kọ́lọ́mà lọ́sùn adárakọ́dákọ́ yìí kó sáǹfààní ò ní pé káti ẹ̀ wá pé nítòótọ́ náà ní Saudi Arabia ni wọ́n ti ẹ̀wù àbàjẹ́ yìí wọ́n ti ẹ̀wù wà tí ò dá yìí ǹjẹ́ ìlànà ànábì sọ́bá súnà mu ká gbé gba ọ̀nà tí pòfẹ́sọ wáyé kan lè gbé wáyé pẹ̀lú pé ká máa wá pọ̀ nǹkan níjọba lórí ká máa pọ́n káàkiri àárín àwọn èèyàn ẹ dákun kí nǹkan tí pọfẹsọ wáyé kan jù tí wọn kọ yìí àtẹmí àtiwọ́ tó kà àtàwọn tó kù yẹn táwa láwùú àbàjẹ́ yìí táwa níjọba tó fi jẹ́ sí pé wọ́n ń fọ́n ìbàjẹ́ ìjọba kásọ̀dọ̀ tiwa kí ló dé tí wọn wọn fi kọǹkà kí ló dé tí wọn fi ránṣẹ́ sí ìjọba sáwùdí gẹ́gẹ́ fúnra wọn kọ jẹ́ pé wọn ó wá bí wọn ti dọdọ ìjọba yẹn àdìgbò ká má rò pé yẹn difficult ká má rò pé difficult ká mọ̀ wípé ok tí wọn bá ti wá difficult fún wọn ajẹ́pọ̀ lọ́wọ́ ọ̀bẹ̀ wọn nìyẹn àwọn tọ́lọ̀ wọn bá àníkẹ́ lábẹ́ tí ò difficult fún ó ṣe àti bí fáwọn ti fáyà ni pàdé ṣe fárúgbọ̀ ayé ní pé dandan ni kó jẹ́ pàwọn ni ó ṣe tí èsì pọ́nrán yẹn pé àti dandan ni kó jẹ́ pé mi ni màá ṣe gẹ́gẹ́ bí òun pé àkọjẹ́ kọjẹ́ pé mi ti gbàgbà kí fúnra mi wọn ìbá mi kí àwọn ẹlú náà bá ti ṣe tó bá yẹ pé àwọn tó bá yẹ pé kíìdì níbi yẹn táwọn wá ní dọ́dọ̀ wọn àwọn tí ó dọ̀dọ̀ wọn òun ṣe àjẹpọ̀ lọ́wọ́ ọ̀bẹ̀ wọ́n bá sì fẹ́ ṣe wọn ní gbèsè tàbí àtúntò pé tí wọ́n ti ṣe ni nígbà táwọn àmọ̀ báyà ṣe ń kọ́ ọlọ́run ní dandan ní káàmọ̀ báyà wọ́n ṣe kán ti ṣe ni á sì mẹ́rin wa lórí yìí ilé ìtọ́ dájú ni pé irú nǹkan tó ń ṣe yìí ọ̀tàkùn súnà nàbí sallallahu alaihi wasallam nǹkan yẹn yín máa ń kọ̀yìn àwọn ọmọ lẹ́yìn sólórí ni ìfèyí jẹ́ káwọn ọmọ lẹ́yìn gbọ́rọ̀ sólórí lẹ́nu mọ́ni yín máa ń jẹ́ káwọn ọmọ lẹ́yìn rí olórí jẹ́ di kèfèrí ni tí wọ́n fi nílé tẹ̀ láti wọn mọ́ tó fi rúpa àwọn ìlẹ́tọ̀ àti gbọ́rọ̀ sí wọn lẹ́nu mọ́ yìí máa ń jẹ́ kí àwọn ọmọ lẹ́yìn kan máa ṣépè láwọn olórí kan kó ìlà olórí ni ìwọ náà wù wẹ̀mí ara rẹ̀ nígbà tó kà bóun ní sáwọ́dí arábíà ti rí lọ́dọ̀ rẹ̀ tó ti mú wọn lọ́ta tí ì bá ti pé ẹni tí súnmọ́ yìí o ìwọ́gbọ́n ti rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá islam ẹ̀mí rẹ̀ ó ti pa mi nípa wọn ó ti rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá ọlọ́wọ́ bá lọ́sùn fún àrùn tààlà irú àwọn nǹkan tí nǹkan yẹn máa ń dálẹ̀ nìyẹn láwùjọ kò wá ní jẹ́ káwọn ọmọlẹ́yìn gbọ́rọ̀ sí lórí lẹ́nu mọ́ kò sì ní jẹ́ káwọn olórí náà rí wọn lẹ́yìn wa èyí tí màá fi nọ̀síhà fún nínú hadithu tí alimami nínú àbí aásìm sọ́gbà wà nínú súnà wa anábì ní man àrọ́dà àyàn sọ àlèrí sùpọ̀n anábì ní gbogbo ẹni yòówù tó bá fẹ́ gba ìjọba ní ìmọ̀ràn fàláyò dé yà àlàyé yàtà anábì ní kò gbọdọ̀ ṣe nǹkan yẹn ní gbangba kọ́mọ́ fi hàn ní gbangba kó ń gba ìjọba ní ìmọ̀ràn kú anábì ní yàn gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ man àrọ́dà àyàn sọ àlèrí sùpọ̀n ẹ̀ tó bá fẹ́ ṣe wáàzì fún ìjọba ẹni tó bá fẹ́ tún ìjọba ṣe ẹni tó bá fẹ́ gba ìjọba nímọ̀ràn fàlàyé bíi alaniyatan kò gbọ́dọ̀ fi hàn ní gbangba walakin ya'khudhu bi yadihi fayakhluu bihi alẹ́bí ni kó gba ọwọ́ ìjọba mú kó gba ọwọ́ aláṣẹ mú kó gbọ́ wa lágbára yẹn mú kó wá mú lọ sí kọ̀kọ̀ láàrin òun kan ẹni ẹ̀kan kó wá lọ sí wá àtìkù kó lọ pèsè àkíyèsí kó lọ káàlẹ̀ pẹ̀lú àdàlẹ́bí àlè ní tó wà lórí tiẹ̀ lọ́rọ̀ ẹ̀yàn pé kò rí bàjẹ́ kan tako ó ti ṣe ọlọ́ọ̀bá ní kíláà ti gbà lọ́wọ́ ẹ̀ àlẹ́bí ní tó tí ọba gbà gan àlẹ́bí ò ní kọ́ bọ́ọ̀tà kọ́ ọmọ wa kọ̀ nǹkan lé lórí ẹni ẹ̀ nígbà tàbí sọ fún wọn tán ìgbà ńkọ̀ kọ́nà làfin kọ́ lé wọn lórí àlẹ́bí ò sọ fún ẹ bẹ́ẹ̀ àlẹ́bí ní tí ọba ti gbà òṣèlú tètè máa bá tiẹ̀ lọ fi yókù lẹ̀ kò yí báyìí sùn intanẹti sọ láti sọ fún wa ni àlẹ́bí ọ̀sọ́ pé ìyẹn lọ́wọ́ justify pé káwa bọ́ọ̀tà kámọ́ wa bá ọ lórí jẹ́ kama wá gbẹ̀ kórìíra wọn sáwọn ọmọlẹ́yìn lẹ́yìn kí ló dé torí kí wọ́n gbọ́ sánàbí nígbà bá ti gbọ́ bí sánàbí ní kọ bọ́dà àlẹ́bí ní tí wọ́n bá ti gbọ́ ìwọ́ ti ti ń tọ́nà ọba àlekèrè àwọn nígbà tó bá ti ń tọ́nà ọba àlekèrè àwọn ọlọ́run ní fi àbí ọ̀nà ṣebí ẹbọ fẹ́ tin lọ́nà ẹ̀ a máa ti kọ́ fẹ́ bá àwọn èèyàn kan lórúkọ jẹ́ ni a máa ti kọ́ yẹn fẹ́ dà lóyún ni ṣe kí wọ́n fẹ́ dà lóyún yẹn fẹ́ sin lọ́wọ́ bá lọ́sùn fáánù tààlà ni tó eléyìí báyìí ni àwọn àkíyèsí tó pàtàkì tí a ńlá ti kíyèsí níbi irú àwọn nǹkan yìí tó ká dẹ̀ mọ ìlànà sunna nígbà tí irú àwọn nǹkan yìí tó bá ti ń ṣẹlẹ̀ láwùjọ wa tó ti bá ní kòso kí ó fi jẹ́ sí pé àwùjọ yìí yóò lè tòrò kádà máa gbìyànjú láti máa tẹ̀lé ìmọ̀ láti máa fi ṣe gbogbo àwọn nǹkan tá a bá ti ń ṣe láwùjọ tí a bá ti ń tẹ̀lé mà gbogbo nǹkan mà lọ́wọ́ ìyẹn kó lọ ṣe bá pé pé ìmọ̀ máa ń tọ́ni sọ́nà ni kò kí ń sinmi lọ́nà ìmọ̀ máa ń mú nǹkan tò ni kò kí ń dà nǹkan rú ìmọ̀ máa ń mú nǹkan lálàáfíà ni kò kí ń mú nǹkan kò kí ń mú nǹkan dàrú ṣùgbọ́n abẹ́rẹ́ wọn bá lọ sùn kó sí ẹnì kọ̀ọ̀kan wá láǹfààní pẹ̀lú eléyìí tí a gbọ́ àti eléyìí tá a sọ yìí wọn lájọ kan sọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì sì máa wáyé lórí ìdájọ́ tààzírù gan gẹ́gẹ́ mo ìsàlàyé sínú ìdánilẹ́kọ̀ọ́ inshallah karim subhanaka Allahumma wa bihamdik ashhadu